báwo ni ọmọ tí mo bí nínú ara mi báwo ni mo ṣe máa mọ̀ mọ́ báwo ni mo ṣe máa pa ṣó pọ́síbù ni ah! olúwa <laughs> ìwọ náà máa wò ká ní pé ìgbà tó ti ń kúrò nínú ilé yẹn ló ti mọ́mọ́ yẹn dání ni gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí kò ní ṣẹlẹ̀ sọ́mọ yẹn ẹ́. Eh? tí ò bá kí ṣe wípé ibi tó pa ọmọ yẹn sí sí òun náà ló fi wo pé kóun lọ gbé oúnjẹ ajá kóun gbé jẹ wọn náà wá padà wo nǹkan tó ṣẹlẹ̀ ń sìn nígbà tá à ń sáré àti dèèyàn tó tún pè wá fún ìròyìn ìbànújẹ́. ṣèbí sọdíkì náà ni òun ò jẹ́ kí n mú lọ òun ni ò jẹ́ kí n mú lọ òun ló ń pariwo kí n fọwọ́ òun lè kí n fọwọ́ òun lè òun tó ju òun lè dá tọ́jú ọmọ mẹ́ta tọ́jú ó ti pọ̀mọ̀ ó ti pọ̀mọ̀ ó ti pọ̀mọ̀ fún mi. odidi ọmọ odidi ọmọ kí wàá lè rẹ̀ mí bèrè mi nílé sọ tí ìpínlẹ̀ dúró wọ́wọ́ yàjú òye. mo ní ṣe wọ́n láláṣẹ dànù ẹ jẹ́ ká máa lọ. ọlọ́wọ́ eléyìí tó ṣe yóò dá o. jẹ́ máa lọ àṣà ní jókòó síbí. mo ní kí n ti bẹ̀rẹ̀ gbàdá. tuntun. Àlejò tuntun. Àlejò tuntun. Ẹ má mà kánjú tún lù. ẹ mo rò pé àwọn olè tí máa ń yọ wá ọgbà lọ́sàn-án gan ni kẹ́lẹ́ bá mọ̀ pé ó wà ńlẹ̀ ni kíkí wà ńlẹ̀ ni mo ní kí n fìdàn án ni ọmọ bínú sà. kọ́ńpó bàbá kọ́ńpó bàbá mo gbẹ ní síkírọ́rìtì ó tún mọ̀ gẹ́ ẹ lólè. ọmọ bínú sà. mi gbọ́. ọmọ bínú sà. ọmọ bóyá. ọ̀yọ́ ni mí. ọ̀yọ́ ló tún di ẹ̀ma bínú sà. dálẹ́ẹ̀tì ni. ẹ ọ̀gá ẹ má bínú o ẹ kí ló dé tó jẹ́ pé kọ̀rọ̀ lẹ gbà jáde lónìí. lọ́tún ọlọ́run ṣé wọn ló bá mi kọ́ lè ṣe bẹ́ẹ̀ ni mo ní lé mi bó ni mi ò lè gbà ebi tó bá wù mí mo lè gbádùn lé mi. i'm sorry <laughs> i'm sorry ẹ sì kú àmójúbà <laughs> ah! ṣe lájọ mo ti délé ayé ìrì kéèyàn lábìjọba ń rí àfi bí ìmúmu ṣe rí àwọn mọ̀mọ́ tí ẹ ń bẹ lókè o ìṣe ni wọ́n lanú lẹ́ba ni wọ́n ti bá ah! ó wà. tọkọ pọ̀ mí lẹ́nu <laughs> àbórí. Ah, ẹ jọra èmi náà máa gbàdúrà rẹ. n bá lọ tẹ́lẹ̀ kí n dárí díẹ̀ fún ara mi tí n bá dá ìtàn lọ́nà nípa ẹni gbogbo òṣì tó ṣe látàtàrọ̀ ẹ̀ nítorí o kí mi kó àmójúbà yẹn gangan ó ní mi ṣe ní débi ìbá tó bá jẹ́ pé wọ́n ká lébù gangan gẹ́gẹ́ bí security gbogbo gbà ẹ̀ lẹ́bi ṣé stranger máa wọ inú bí kò yẹ kó wá sọ fún ẹni tó gbà ẹ̀ jẹ́ wípé èèyàn kan wọlé. ọ̀gá kẹ̀sì mọ́ wá wo ojú orí yín tó àwọn àǹtí àwọn ní ẹni dandan dandan pé àwọn mọ́ yín nù ìgbégi máa ṣe dáadáa sí wọn o. ṣé mo sọ fún ẹ pé mo ní ìyá àbí mo ní bàbá gbà tí mo gbà ṣé mo sọ bẹ́ẹ̀ fún ẹ. ọmọ ìbínú sà. ṣé mo ní mo ní bàbá àti bàbá mi sọ rí. wọ́n mọ̀ ẹ̀mí ọmọ kan tó ń gbé ni wọ́n sà mo bá wọn sọ pé kó jáde kó máa lọ wọ́n insist wọn náà wọn ò ní jáde ìpele ọmọ wọn lọ́wọ́ wa o àwọn ò lè jáde o àbí kó àwọn ọmọ ẹ sà nǹkan tó ń gbénu òye mi sà. o mọ nǹkan tó ń gbénu ìyá yẹn ẹ sà bí nǹkan wo ló lè lò kó ń gbénu ẹ bí ó ṣà àbí bí irú mọlẹ ṣé ìyá tó bí èmi ó ní òòṣà bírú mọ̀lẹ̀ mọ́ máa gbénú ẹ̀ wọ́n náà gbọ́ tó sọ ṣérù ìyá tèmi ó ní nǹkan máa gbénú ẹ̀ tó bá bí ẹ̀yin méjèèjì dá. tí wọn náà bá yẹ máa ṣiṣẹ́ tó bá dá ní kí méjèèjì kẹ́ bá lọ. ó jẹ́ wíwọ́ ó jẹ́ fífà tẹ̀fà yẹn àbọ̀ lè wọn gbé ó lè wọn gbé ọ̀jẹ̀ lọ́sítẹ̀. ayé máa sọ gbọ́dọ̀ kú sórí gbá òkú lọ́gbọ̀n. ládùúrù nǹkan tí wọ́n ti ṣe fún mi tí ò kára bá sí kí mi tí ò kà mí kún tó jẹ́ pé gbogbo ojúmọ́ ayé yìí ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ burúkú ni ṣé mo jẹ̀bi ni tó yẹ wá lójú wọn rí o. aláwo alá aláwo alá aláwo alá. pẹ̀lú mi lójú mo fi ń bẹ̀ ọ́ rẹ̀ mi lẹ́kùn ọlọ́run ọba. aláwo alá aláwo alá aláwo alá pẹ̀lú mi. ramota báwo. adúpẹ́ lọ́wọ́ náà ẹ kó gbìyànjú ọlọ́run àgbà um, mo ní kí wọ́n béèrè pé kí ni nǹkan tá a máa fi dáná ṣe nu torí àkókò ò ní pẹ́ tó ká lè tètè lọ sọ́jà ká lè lọ ra a máa náà èmi náà tiẹ̀ ti ń wo láti bí ìrọ̀lẹ́ kí ni òun ká máa jẹ báyìí gbogbo tó wà lọ́wọ́ mi ni. àní owó oúnjẹ tí a máa rà tá a máa fi sínú alẹ́ ni mo ní wá bèrè. ó náà ni mo sọ rámọ́ta tó ń dín náírà tó kù lọ́wọ́ mi nìyí òun rè tó ń dín náírà rí. sọdíkì Sodiq ṣé nǹkan mi ò wà nínú ọ̀rọ̀ ṣá láti ọjọ́ karùn-ún tá a ti ń gbàwẹ̀ bọ̀ àárín oúnjẹ gidi kan jẹ tẹnu wa báyìí láàárọ̀ tá a bá fẹ́ jẹ sáré gàrí la máa mú tó bá dìrọ̀lẹ́ náà tá a bá fẹ́ ṣínu gàrí náà la máa mú tipátipá la máa rí àkàrà fi mu gàrí ọ̀hún kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣé o fẹ́ pa mí ni ká tún wá sínú ní ìṣó tún mú two hundred naira jọ kí ni two hundred naira fẹ́ rà kí ni nǹkan tó fẹ́ rà ṣàlàyé fún mi. ohun tó bá ká káṣá jẹ bẹ́ẹ̀ àbí. nǹkan tó bá ká ni ká lò kí ló fẹ́ ká kí ni nǹkan tó fẹ́ ká kò ra ẹja lásánlàsàn débi yípo fẹ́ ra ta ṣé nǹkan mi ò sí nínú ọ̀rọ̀ yìí sọdíkì ṣọfẹ́ báyé mi jẹ́ ni ṣọfẹ́ pa mí ni kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló lè tó ìtorí ọlọ́ọ̀ ṣé èmi nìkan ni mo kọ́kọ́ lọ́kọ láyé ìlú tí màá fi kú sínú ìyà tí màá fi kú sínú ìṣẹ́ odidi two hundred naira kábi kí nìkan tó ká torí ọlọ́run. ọ̀làdà. ọ̀làdà. ọ̀làdà. ó tẹ́mi mi ò bá wá dọ̀la ńkọ́. ẹ̀mí àti òun máa sọ̀rọ̀. tí bá kú sínú ìyá tí ò dọ̀la ńkọ́. wọ́n ní gbogbo nǹkan ní ìgbà tásìkò wà fún jẹ́ ká rí bíi pé àsìkò tá a wà yẹn ni láìpẹ́ láì jìnnà gbàdá. ó ọ̀dà ìrètí ẹ̀ nìyà bí tó fi jókòó tẹ́tẹ́rẹ́ sójú kan látijọ́ yìí tó dúró tó jókòó sójú kan bí omi adágún wọ́n máa ló ń gbàdúrà ó ń sunkún ó ń gbàwẹ̀ ó ń gbàdúrà ó ń gbàwẹ̀ ó ń gbà gbogbo ẹ̀ àárín kó kó nǹkan tó ń gbà látijọ́ ẹ̀. ìgbà tí mi ò bá jẹun gidi sínú mi tí mo rẹ̀ ń gbàwẹ̀ lójoojúmọ́ gba owó láwóró kọ òní gbẹ mi. àmọ́ta hmm, hmm, hmm, má sọ̀rọ̀ òdì àwòrókò ò ní gbẹ àwòrókò ò ní gbẹ orí àdúrà làwà yìí àbọ̀dọ̀ máa bínú má pariwo ìbá ní gbàdúrà lọ́wọ́ ni. mo ti ṣìyàn bẹ́ẹ̀ ni wọn ò ní ìdá ti sọ fún mo ti sọ̀rọ̀ òdì. ó wọ kí n má sọ̀rọ̀ òdì títí ayé mi máa fi bàjẹ́. Ramọ́ta ah! ìwọ ni mo ní ìwọ ni mo ní ìwọ ni ah! mo gbójú ní ìwọ ti ah! sọ̀rọ̀ òdì. Wo wo wo wo sórí ó ti wá yé mi báyìí. níbi tí a jọ bá ìgbésí ayé ara wa dé ó tó gẹ́ bẹ́ẹ̀ ni mo sọ alùbàtà kan ò kí ń dárin. Ramọ́ta Ramọ́ta má ṣe bí káfíìn ni má ṣe bí ẹ tí ò nígbàgbọ́. tó bá jẹ́ ìpè mi gangan ni àbí gbẹ̀yìn ìyá ẹ̀ ni mi ò rò pé ó yẹ kí n bẹ jìyà tó tọ̀ ẹ̀. à ah, kí ló dé kí ló ṣẹlẹ̀ ìyá ẹ ti tó gẹ́ ọ sadiq mi ò lè jẹ́ mọ́ ó ti tó ó ti tó ó ti tó òṣàbọ̀ ò lè gbè mí wàá ṣe bí bó ṣe bá mi ni. sọtọ́ ah. tó bá mọ̀ pé ò lè tọ́jú mi mọ́ gẹ́gẹ́ bí ìyàwó jẹ́ kí n padà sílé wa jẹ́ padà sílé wa èmi ò ṣe mọ́ níbi tí mo bá dé. báyọ̀ bàtà wá òkú ah, mọ̀ bẹ́ẹ̀ kó kúkú sí mi lọ́rùn kó kúkú pa mi kò sẹ́ni tí mo ní jù wọ́n náà lọ ibo ni mo fẹ́ sá sí ibo ni mo fẹ́ lọ gbogbo tíyà mi ṣe fún mi kò sí ìtò mọ́ bẹ́ẹ̀ àrùn tí wọn náà sọ sí mi nínú ilé ìṣepò dùn mí kò bí mi nínú mo mọ̀ pé tọkọtìyàwó ni wàá jọ ríra wa bẹ́ẹ̀ ni mo pẹ́ bóyá pẹ̀lú gbogbo agbo tó pa ọlọ́run aṣáàgbọ́njọ́ kan bí ògbọ́n tèmi àgbọ́ tiẹ̀ ibo ló tún wà lọ ṣé kí wàá dá mi dáàbò ṣòro mi ní tani mo fẹ́ pè. mi ò lè bá jìyà mọ́ mò ń kó lọ mo ń lọ fún ẹ mi ò lè wọ́n kú sínú ìṣẹ́ mi ò lè kú sínú ìyà nǹkan tí mi ò ṣe fún ẹ rí ẹ mi ò bẹ́ẹ̀ jẹ́ ah! mo ṣe inú ilé ẹ̀ ti tó sọdíkì mi ò bá jìyà mọ́ mò ń lọ tó ti gbọ́ mò ń padà lọ sílé wa ọlọ́bàáyé mi jẹ́ má pa fáwọn tó ní mí ẹ tún gbọ́. Ramota Ramota. láìláìlàlà no. No. Ah. Àbá ìmọ̀lẹ́wà làbọ́tà ti yarí o. Ẹjọ́ bólẹ̀ àbúfẹ́ bayi bayi bayi báyìí báyìí báyìí báyìí bólẹ̀ wà. baálé rẹ̀ ńkọ́. ayé àìsàn bẹ́ẹ̀ sọ pé èèyàn. torí pé òun ló pè mí lórí aago ó ní aáwọ̀ kan bẹ láàrin òun àti ẹ pé kí n dákun torí ànábì Muhammad sallallahu alaihi kí n sáré wá bá yín parí ẹ ẹ ó ti àdógún pé mo bá tẹrùtẹrù báyìí eléyìí sì túmọ̀ sí pé òun bínú kó jáde ní kí ló dé. ẹ̀yin náà kọ́ yìí ẹ̀yin náà kọ́ lẹ fà á àjàlá tá a nù ẹ̀ ẹ̀yin kọ́ lẹ bá yé ẹ̀jẹ̀ ni ẹ̀yin kọ́ lẹ jẹ́ kó níláárí ni ẹ̀yin kọ́ lẹ̀ jẹ́ kó mọ nǹkan tó ń ṣe ni gbogbo gbà ẹ máa ní kó máa gbàwẹ̀ kó máa gbàdúrà kó máa gbàwẹ̀ kó máa gbàdúrà àwẹ̀ àtàdúrà tó ń gbà tí ò ní ládá tí ò ní larí nídìí ẹ̀ tí ò rí nǹkan gidi mú bọ̀ ń bẹ̀ òun náà ló gbàgbàgbàgbàgbàgbà àrí kókó gbogbo nǹkan tó ń gbà láti jọ ẹ̀ ẹ́ ẹ̀ wá ní kẹ́mi dúró kì í ṣe sùúrù kì í máa jókòó ẹ wo èmi ò lè wá kú sí ni mọ̀ṣẹ́mọ̀ṣẹ́ o mi ò lè wá kú sí di sùúrù ṣẹ́ríbílẹ̀ yóò gbè mí máa gboko bò mí lọ ṣe ti gbọ́ ó ti sú mi ìyà tí mo jẹ́ tó ìyà tó jẹ mí ti tó eléyìí tí mo fomi jẹ́ mu gàrí tó nínú ilé ẹjọ́ torí ọlọ́ọ̀mí nìkan kọ́ ni máa kọ́kọ́ lọ́kọ láyè ẹjọ́ mo fẹ́ tẹ̀síwájú nínú ìgbésí ayé mi. ọ̀rọ̀ ẹ yé mi ẹ sórí bí ẹlẹ́ran ara ti ṣe náà ni o ṣeun àmọ́ nǹkan tí mo fẹ́ rò ní wípé dákun kò torí ọlọ́run kò torí aṣáájú ẹ̀dá muhammad sallallahu alayhi wa sallam kò ṣe sùúrù ìgbà díẹ̀ náà ló kù torí gbogbo ẹ̀dá tó bá ṣẹ̀gùn sí báyìí òun náà ní jẹ̀bẹ̀ rẹ̀ mo fi dúró kó ṣe sùúrù díẹ̀ fún àfa sọ̀díkì yóò dà bẹ́ẹ̀ mo sọ fún. kí n forí ti àbí kí n forí ti títí títí orí mi máa fi pa ẹ ṣe ẹ tẹ̀ dúró náà àfa ìjẹ́ kí n bi yín níbèrè kan gẹ́gẹ́ bí onímọ̀ ẹ jọ ìgbà wo gan-an ni sodiq lè gba àwẹ̀ tó máa gbàdúrà tí àdúrà ẹ̀ máa gbà tó máa lówó lọ. Allahu Akbar kabira ẹ sori ìbéèrè tó béèrè ìbéèrè ńlá gbáà ni nǹkan ẹyọ kan tí mo mọ̀ ni wípé kò sí ẹ̀dá tó mọ ìgbà àbí àkókò tọ́lọ́run ó sàmì ṣàdúrà tá ẹ torí wípé awòràwọ̀ tí ń lu sáfì fírífírí lòun náà rì kò rí tán tó bá rí tán nípa òun lára yìí ọba máa bọ̀ àti ìmọ̀ ìgbà àkókò torí pé aboyún mo sùn báyìí ni kò mọ́jọ́. tó gbogbo iṣẹ́ wa gbogbo tẹ́ ẹ̀ ṣe láti ṣe fìrífìrí nìkan lẹ́ máa ń rí ẹ̀ rí nǹkan gidi àbí. ẹ wo kò sí wàhálà mi ìsìn nǹkan tó jẹ tó jẹ lógún nǹkan tó da àwa méjèèjì pọ̀ tó jẹ ọmọ kò sì fi sílẹ̀ ó ṣe wà yẹn kò ní ìkankan lọ́dọ̀ mi mọ́ èmi náà dẹ̀ ní ìkankan lọ́dọ̀ ẹ̀ kó máa ṣe tiẹ̀ lọ kémi náà dẹ̀ wá ṣe lọ ṣọtí bá mi ò lè wá kú síbi bòṣe bòṣe ẹṣẹ. lámọ́tà ẹ lámọ́tà kó ọba tí wàá gbọ́rọ̀ mi o ìgbà díẹ̀ ló kù fún àfa tí ó fi da fún tí ó fi là tí ó fi lù kò wá ní dákẹ́ni ẹlẹ́ni ó jẹsẹ́ lẹ́yìn ẹ̀ aláàbà. mami kí lẹ ṣe mí kí ni mo ṣe fún yín tó pọ̀ tó yìí ẹ tiẹ̀ ṣe bí ẹni pé yín lè bí mi rárá ọmọ mi tún kú ẹ lè gbọ́ ẹ tún lè yọjú síbi kẹ́kọ̀ọ́ tí ẹ ṣe mí pẹ̀lẹ́ kí ló lè tó ìtòyò lọ. ẹ jọjọjọjọ má sùn kún egbére bí o ọlọ́run ò ní jẹ́ kémi rọrùn ẹ̀kún o torí ẹni téèyàn bá wọlé nsìn tán rí ẹ tó ń ké wọn á rò pé bóyá èmi ni ìwà mi ò dáa wọn ò dẹ̀ nímọ̀ wíwó pé ìwọ fúnra rẹ lò kì í ṣe èèyàn à kí ló dé o fẹ́ kí ìyà jẹ mí gbé ni kébi lù mí pa tí ìbá ṣe wípé ọpẹ́lọpẹ́ àbúrò ẹ̀ tó ń ṣe ìwọ̀nba tó ń ṣe òun ló ń ṣe gbogbo nǹkan sínú ilé yìí ara gbá wa ara àwo wa ó máa ra aṣọ fún mi ó máa ṣe gbogbo ẹ̀ ó rí kan ṣe ilẹ̀kùn tiẹ̀ ò kì í ró gbàmgbàm àfi búwa búwa múwa múwa múwa múwa ni ṣé nígbà tí mo ní ṣe ni òkè òfò yìí nítorí ọlọ́run ẹ sọ̀rọ̀ ìgbà tí mo ní ṣe mi ò fún yín ṣé kí n lọ jalè ni. ẹ tó bá jọ́lé yẹn náà ló lè ṣe é kò ṣe nǹkan kan tó bá jẹ́ yẹn ló máa jà tó máa fi rówó fi tọ́jú èmi kò ṣe nǹkan kan bó dẹ̀ ṣe wáyàwáyà tó ń wáyà ni bó dẹ̀ ṣe yàkú tó ń yàrú ni bó bá jẹ́ yẹn náà ni bó dẹ̀ ṣe lẹ́yìn náà ló bá rọrùn àníkẹ́mi ṣáà ti jẹun kébi má pa mí kú kíyà mi má gbé torí mo jìyà lórí yín. wọ́n ní kí ta bá torí ẹ̀gbọ́dì nínú igbó ó yẹ kó ṣoṣù fún ni jẹ ni ìwọ ò ṣe yẹn àfi kó máa láì láì náà là kó máa láì láì náà là bẹ́ẹ̀ ni ojú kò sí. mo kó lọ́nà kó lọ́nà jàre. understand gbogbo nǹkan tó ń sọ fún mi lórí point náà torí bí èmi ṣe mọ̀ yá mi lé fúra kí n yẹ ní sùúrù. àgbẹ̀ méjì fi rọra wọn lọ́wọ́ ni kí wàá nítumọ̀ nǹkan tó ń sọ ṣètò owó tí mi ò fún ẹ ní àbí tí kìnnì. Ah, kò máa ń ṣe nítorí owó tí ẹ fún mi àkóbá ni mo máa ń sá fún. àkóbá láàrin tani àti tani. Ah, ẹ wo security máa ti táìtì gan o kódà nọ́ọ̀sì tí ó bá jí ọmọ gbé díẹ̀ ló kù tí wọ́n bá mú o. Ah. ní sòrò security tight díẹ̀ ló kù kí wọ́n mú nọ́ọ̀sì ti pé mi ò fún ẹ lówó láti fi ṣètò àwọn security ní àbí báwo. ẹ wo ẹ máa ní sùúrù gan ni o àfi ká wá nǹkan míì ṣe ni o. sòrò fúngbà wo. fún mi ní nọ́mbà náà sí. zero eight one. ẹ̀yin guys aláyín náà ò rọwọ́ yín àwọn òrí yín àwọn òrẹ́ rù ní kí ló ṣẹlẹ̀ kí ló dé. you know wetin dey there be say eléyìí ń sọ̀rọ̀ pé aláyé rí wa aláyé ò rí wa èmi gan-an try láti reach bàbá ipe ibi àwọn bẹ́tà ti ń gbé àwọn ọmọ yẹn bẹ́ẹ̀ tight security tight kò sọ́mọ tuntun mọ́ àárọ̀ ọmọ gbé mọ́ everywhere kọ́ tight ni ọ̀rọ̀ ẹ̀rọ ọmọ tuntun gbé àbẹ̀rẹ̀ ọmọ tuntun gbé wà láyé bá fèmí lófo tóun tá láyé bá ń fún yín ò bá gara tó bá fẹ́ gbé nǹkan sórí ẹ̀kọ́ fún yín nǹkan sórí ẹ̀ já mi tán èmi á sọ fún un iṣẹ́ tẹ bá rán pèrè tèmi lè máa jẹ́. àwọn ìyá mi ò ti yẹ má gọ rẹ o gbàgbé pé bóyá owó kan kéré owó kéré o kọmíṣọ́ ti ń ta àgàn lọ pé ibẹ̀ wọ́n ti ṣe kíni wọ́n ti ń kánà tiwa wọ́n ti ń dójú wa mọ̀ tó jẹ́ ká àgàn ṣe kíni ká mẹ̀lẹ̀ díẹ̀ ibi tẹ bá ti ń wọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá ti ka yín bẹ́ẹ̀ tó ti dojú yín mọ̀ ń bẹ́ẹ̀ ẹ wo bí tókòkò bá ṣe lóko bòmí àṣẹ lọ náà ẹ wọ bòmí ẹ bọ́ sí gbòòrò àwọn tó bá ti lọ ó dàtẹ́ bá rọmọ tuntun aláboyún tó bá gbọ́ ọmọ sínú ẹ kidnap ẹ kẹ lamọ nú ẹ kẹ gbé tinú ẹ jáde kẹ gbọ́ ṣùgbọ́n ah, ah, aláyé ti wá ọmọbìnrin mi ti ń jẹ́ ni mo ti ń mú kọ́kọ́ gbọ́dọ̀ ṣe o ẹ gbé kí ni wá kó fi kó fi owó tá a láyé fún wa ò kéré àná náà níbi tá a ti ń jẹun rèé nǹkan tí wàá kó bá a sọ fáláyé sì ni pé káláyé ṣì mẹ̀lẹ́ náà àwọn ọmọ tuntun yẹn náà ẹ kọ́ yẹ ká ṣe bí àwọn ọmọ five years àwọn ọmọ ten years twelve àwọn yẹn lọ́pọ̀ ń gbòòrò àwọn yẹn lọ́wọ́ àtàsí ọmọ ọmọ tuntun skáàsì lọ́rùn kò sọ ọmọ tuntun mọ́. oníṣègùn ọmọ ìyá mi ó mọ tó máa ṣẹlẹ̀ wá jẹ́ káláyé mọ̀ pé ṣíbọ̀ mọ́ ni a sì máa fi tírélà kọ́ ọmọ wọlé bọ̀ kán ṣe kí ni kán fún one time káàgàn ṣe kí ni ká ṣẹ́tù ara wa ah, èmi ò fẹ́ sọ ìwọ̀n báyìí síwèrè ìwòrè síwèrè tó bá sómi náà mọ́tò wà bímọ tán ṣe kó yẹ̀yìn fúnra yẹn máa rí pọ̀wọ̀n yàn lọ kọ́ lóyún fún yín kẹ́ gbọ́mọ wa káàṣà àti rẹ́rù lẹ́ṣà sọmọ ìyá mi máa gbé máa jíṣẹ́ yín fún aláì tèmi. ẹ kò síwèrè ẹ gbà yìí. irú ló mọ̀ tẹ́lẹ̀ ó láfìgbà tó ń dókè mẹ́sì tí wọ́n pè ó lé wọn. sọdẹ́kì má fìyà jẹ mí sọdẹ́kì má yẹ̀yẹ́ mi gan-an ó wọ́ mi o ẹsẹ̀ mi wọ́lẹ̀ tuuru. Eh, màámi ṣé mi ò sọ fún yín kẹ́ tó lọ ah, ẹ̀gbọ́n mi ti change lẹ́gbọ̀n mi ló pé tí mo bá pè wọ́n báyìí hello àwọn ah, bíi tí mo bíi tí mo bíi tí mo sì àwọn ẹ̀ máa pè é e padà wọn ò ní pè mí. Ah, olóhùn tálẹ́ni tí mo ṣẹ̀ náà tálẹ́ni tó wò sùnsùn tó kàn tiẹ̀ ń sọ iná ìbànújẹ́ sáàárín èmi àtọmọ mi tó ń kẹ̀yìn ara wa síra wa ọlọ́wọ́n á máa mú onítọ̀hún o màmí ẹ má ṣe pé o ẹ má ṣe pé fúnra yín o nítorí pé fúnra yín báyìí lẹkọ ẹ̀yìn ẹ̀yìn àtọmọ yín síra yín. lọ́nà wo. lọ́nà wo. ọlọ́run tẹ̀ sáfẹ́fẹ́ rẹ̀ lágbára ọlọ́run ọba ẹ̀yin náà ẹ̀ dàgbà ẹ̀ dògbò ẹ̀ ní kánjú kú báyìí ṣé ẹ wá rí gbogbo àwọn ọmọ méjèèjì yìí ẹ̀ ń ó ṣe fún yín jẹ ẹ̀ ọlọ́run ò ní pa wọ́n fún yín ẹ dákun ẹ̀yìn ọ̀rọ̀ tí mo fẹ́ fi sí ọwọ́ àlàáfíà yín ọ̀rọ̀ nípa à ń ṣe ìnáwó àbáǹsáyẹ ṣé rí bẹ́yẹn fi gbogbo inú ilé tá a wà yìí tó bá yẹ ro sẹ̀mó àbó bá fi tẹ ẹ̀bà ó dàkọ́ pa màálù màálù ó tán oúnjẹ ọ̀fẹ́ lásán làwọn èèyàn wá jẹ ní tí wọ́n wá jẹ òjò báwọn lọ èyí ni òun nǹkan kan bá wọrùn nínú sáré. sẹ́rí ẹ sọ́dọ̀ kan tó járíà ẹ sàárà ń òun gangan ni oúnjẹ òkú nínú sáré sẹ́rí gbogbo à ń pàpẹ́jẹ à ń ṣe gbogbo ẹ̀hún kò bá lànà ẹ̀sìn Islam fa kò bá mu ẹ̀tọ́ tó yẹ fóòkù nínú sáré òun ni sàárà kásìmọ̀ sàdúrà fóòkù kò jù bẹ́ẹ̀ lọ ìyá wa ọlọ́run wàjẹ́ kádùn àwa gbà kùrẹ́sì yóò bá wọn nù sáré iná àtàyẹ́ná yóò mọ̀ bá wọn nù sáré bisimilahi bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin arahman rahim maliki yaumidin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin. àmín ẹ pẹ̀lẹ́. ẹ ẹ mo tún ẹ ẹ wà padà ẹ ṣe gbogbo ọ̀rọ̀ ẹ ṣe ọlọ́wọ́ jẹ́ kí bàbá ọ̀dà ọ̀lọ́wọ́ jẹ́ kí bàbá ọ̀dà ẹ ọ da ẹyin àárira ní ìrọ̀lẹ́ ní mọ́ṣáláṣí ń gbà ó da ẹ lọ da wọlé mo eh, dúpẹ́ ọ̀rà mo dúpẹ́ ẹ ṣeun. níbo ló ti mọ àwọn àfa àtẹjọba yẹn. míṣọ́nà sàlátù wa ni. Mm-hmm. kí ló wá rí sí nǹkan tí wọ́n sọ pé kọ́ máa ṣe ìṣẹ̀wọ̀n ṣe kàmáṣe lórí. ọ̀rọ̀ gidi nìyí á ọ̀rọ̀ lọ́ni sọ́dọ̀ kóòtù járí àti wọn ní ká ṣe ìyẹn sàárà tó máa ń bá òkú nínú kòtò ìyẹn gan ló ṣe pàtàkì jù àwọn alùlù àkógbà káwo ah! kò bá òfin Islam. ẹ eh, dúró náà Sodiq níbo ni wọ́n ti gbọ́ wípé òbí èèyàn kú wọn ò ṣètò kú ẹ̀ rárá nílẹ̀ káàró òjìrè táwa ẹ̀ ṣùgbọ́n ọgbọ́n ẹ̀rí ni. Eh? ẹ̀gbọ́n mi ẹ jọ kí ni nǹkan tó rọrùn nínú kéèyàn ṣe òkú fún àwọn òbí ẹ̀. Ah! kó sì mọ tó bá nú ẹ̀ náà. àbí ah, ah. I thought you are educated and you still have your certificate kí ni tó mọ gbélé tó sọ yìí ah, ṣé bó yẹ kí wọ́n mọ̀ ẹ́ pé gbogbo eléyìí áfíríkà láti máa ń kó gbogbo eléyìí ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ làṣà ọ̀tọ̀ ni tí kùránì wí mami ẹ wo kò sáyè gbogbo eléyìí o ẹ wo kò sí nínú bíbélì táwọn ẹlẹ́sìn kejì wa ń kà kúránì táwọn adé gbé lọ́wọ́ yìí kò sí nínú ẹ̀ náà wípé ká máa ṣòkú káàkiri sọ́dọ̀ kọ́tù járíà òun ló wà nínú Quran ó ní Islam dẹ̀ fọwọ́ sí ipa gbọ́dọ̀ ṣe ó tán tàbá tẹ̀ wá sọ pé a fẹ́ ṣòkú ọ̀nà òun sìn bọ́lá ti fẹ́ rówó. ọ̀rọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ yé mi ni mo ṣe wá mọ ibi tó ń lọ ni a ní ò kì í ṣe ọmọ dáadáa ó ń ṣe ọmọ tó fi ń téèyàn fi ń sọ wípé ọmọ mi lélẹ́yìí tó máa fọwọ́ sọ̀yà. màámi ah fi lè jẹ́ kí n sọ̀rọ̀ fún òpònú ayélujára kí ló dé náà ó fẹ́ kọ̀ọ̀kan ṣe ó ṣàfẹ́ wáyé kọ̀ọ̀kan ṣàwà bẹ́ẹ̀ wọ́n lójú ayé àbúrò yà á máa gbàṣí ẹ ṣe ni kó lọ wábì kan jókòó sí kódà mo mo mo mo mo mo mo dára mi lẹ́bi pé ara mi gan ló gbà wá ní ayé ó ti kọ́ máa ṣòkù ó lówó tó bá lówó ṣé èèyàn ní kọ́ máa ṣòkù ni bó o bá ṣòkù lọ jókòó ara ẹ̀ jẹ́ àwọn tó máa ṣòkù máa ṣòkù aṣùnú ò fẹ́ ṣòkù bàbá ẹ̀ bàbá tó bí ẹ lọ́mọ aláwùn ni ẹ́ ò ní kò sí tó fẹ́ ṣe kò sí kankan tó fẹ́ dá sí nínú ayé yìí àfi kò ṣàwà ṣá tabadẹ̀wì a máa ṣe láìla láìla láìla láìla láìla bí ẹni pé òun nìkan ló mọ láìla pé àwọn ò pé. mami ọlọ́run àlọ́ rẹ̀ mi hmm, ọlọ́run àlọ́ rẹ̀ mi ẹ wo ṣé mi lè máa lọ. Ah, ah, ah. ṣé ìyún tí mo tún ṣe yẹn ṣé ó tún ti burú jù lórí pé mo sọ fọmọ mi wípé kó jàre kó wá nǹkan ṣe sọ̀rọ̀ ayé kí ọ̀rọ̀ ilé ayé ẹ̀ bá lè lójútùú kóun náà lè jẹ́ kó lè rọwọ́ fi sẹ́nu kó má ṣẹ̀rú ẹgbẹ́ ẹ ṣé mo tún ti jẹ̀bi lórí ìyẹn. màámi ṣẹ́yìn ò mọ̀ wípé ọ̀kọ̀ṣẹ́ tó kọ̀ yàgàn níṣẹ́ òun ló jẹ́ kẹ́ni tí ò rọmọ bírò àròkàn ọmọ. Eh, sáré jí lọ́rọ̀ rẹ mi ni. mo sáré lọ jírí ọ̀rẹ́ ẹ ìyẹn ni pé lálẹ́ àná tó ṣe good night fún mi tó wọnú yàrá ẹ ìyẹn ni pé ò sunú lé. mọ́mí mo àárọ̀ mo ṣẹ̀ṣẹ̀ jí jáde. ní òjò pé láàárọ̀ yìí mo lọ sínú yàrá ẹ láago mẹ́rin àárọ̀ yìí mo fẹ́ lọ gba kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ kíchìn kí lè wọnú kíchìn kí n mú nǹkan tí máa mú tí mi ìbá ẹ mẹ́ ló ń sọ fún mi pé o sun lé mójú pààrọ̀ ìlò jíjáde. ẹ ìyẹn ni pé bó ṣe máa ṣe ń skul nìyẹn. Ah, rárá máa o Sherry tí n bá ti ní lecture báyìí inú hostel mi mo máa ń wà. mo mọ̀ pé o máa parọ́ o máa parọ́ mi kúkú bẹ́ẹ̀ dé school bó ti tún ṣe ojú mi mo mọ̀ pé o ní máa sun school wò ó jẹ́ sọ fún ẹ parọ́ níyì ẹ̀tẹ́ ló mú wá o ìwọ náà rí mi báyìí ara mi ló bá mi dúró yìí mo kú sọ tèmi fún ẹ. àánú ẹ máa ń ṣe mí ọmọ tó bá bí rò máa rìnrìn kò rìn gbogbo èrò ṣì kò dáa ọmọ yìí kiri ara ẹ ní ẹ má bàa yára ẹ jẹ kó tó rọkọ tó máa fẹ́ ẹ Sorry, man. Sorry for yourself. <laughs> Such a funny guy. kí ló fọ́ ní inú So. kí ló fọ́ mi inú kan tí mo sọ dá mi lọ́wọ́ mo sọ̀rọ̀ fún ọdẹ rẹ́rìn kí ló dé ọ̀rọ̀ tó ń dùn mí ò lè fi mí ṣe ẹyẹ wọ́n ní tí ojú bá ń pa iyì kan rẹ ṣé bí gbogbo ló jẹ́ kí ìjìjọ máa pa hmm. mo rò pé problem tèmi yẹ kó jẹ́ problem ẹ ni kí ló wá dé. Sadiq you're right <laughs> you right but mo kàn rò kó bá lọ fúnra la hypertension ni ṣé you get ẹ wọ́n ti gbà pé èmi náà ti wà ní irú position tí wọ́n náà wà ìrìngbà kan ṣé you understand ìwọ máa gbàgbé pé yóò bá ọgbọ́n tí o bá sọ. wọ́n ní tí ẹrù bá kọ òkè i mean òkè tó tún kọ ilẹ̀. ó ní ibi kan táwọn àgbàgbà tó ń pè ká you get. you don't know i think the best thing for you now is just to make sure you see the baba. tó bá rí baba wọ́n máa wá solution sí gbogbo problems to one day, man. Yes. The bọ́rọ̀ bá ti rí bó ti gorí àlejò tuntun òun náà lápè torí òun yóò tọ́ wa sọ́nà àmọ́ wa gbọ́ yẹ wọn náà ti ṣe òrèrè ojú àwọn ojú ló dé abójú òrèrè awòrùn ló dé abọ́rùn bàbá bòrèrè bójú ojú òní ríran kedere ìjíǹjìfìrì ṣàpàlà wọlé ń kégbodò jáde àlejò tuntun ọ̀ àlejò tuntun ọ̀ bọ̀bọ̀ wọ́dà kú no ọ̀nà ní tọ̀ kí ló tó pè mí nígbà ìjayà báwọn. ẹ má bínú pé mo pè yín alápatà òru rẹ nì òun ló sọ pé òun rẹ́ran pamọ́ ó ní gbogbo ẹran ti tán ń gbó gbogbo ẹran ti tán lábàtí ọ̀ ló wá ní ọ̀rọ̀ àwọn lòun tún lè gbé gbà tóun fi mọ rẹ́ran pa sọ́wọ́ òun ò ní ṣe mo wá ní kí n pè yín bóyá bùjá tún wà lọ́rùn ọ̀pẹ alápàtà. àlejò tuntun. ọmọbìnrin rọgbọdọ ní nǹkan ìtutù. kí ló máa fọ ọmọbìnrin rọgbọdọ ṣe. wàá lọ wá ọmọbìnrin tí wàá bá ní àjọṣepọ̀ ní ọjọ́ kan tí ọmọbìnrin náà bá ti dámira tí ìwọ náà bá dámira wàá wá gbé nǹkan ẹ̀gbin tó wà ní ara ẹ̀ wàá gbé wá sí ọ̀dọ̀ mi láti bẹ́ẹ̀ mi náà ní àjọṣepọ̀ bí o ṣe máa máa ṣe lọ nìyẹn. kí ló gbàdùn. ọmọ dúpẹ́ dọ́kun lọ sọ̀rọ̀ mi. dákun lọ sọ̀rọ̀ mi. Orí má dákun lọ sọ̀rọ̀ mi. Tó bá dákun lá, ayé á bèrè pọ́lọ́run mi dá. Ẹni tó lówó ṣáláyé mọ̀ má dákun lá sọ̀rọ̀ mi. Ẹ̀dá mo bẹ̀ gbéra ó lọ ṣe Tètè là káyé má má fi mí mú ọ àṣẹdá ọlọ́run takùn bá takùn sí ṣàkùnṣe bí ọmọ olùdé ara kì í rọ ní ká ṣẹ́gìtà rárá káyé mi kò rọ̀ mí lọ́rùn kí n má mọ̀ ṣe láyé tí mo wá ọba olúwa tètè dá mi lóhùn kójọ tó pẹ́. ní orúkọ jésù olúwa níbikíbi tí ọmọ mi bíkíbi tí kò ń sọ́nà bá wa olúwa ẹ̀ dáàbò yìí olúwa ẹ̀ dáàbò yìí ẹ má jẹ́ kó bọ́ sọ́wọ́ àwọn ẹni bẹ́ẹ̀ ẹ má yẹ kó rìn ìlú rẹ̀ ẹ má yẹ kó bọ́ sọ́wọ́ ayé ẹ má yẹ kó nǹkan kan ṣe bàbá ẹ mi dáàbò yìí olúwa ẹ̀ dáàbò olúwa ẹ̀ dáàbò olúwa ẹ̀ ṣàlùfọ́ olúwa ẹ̀ ṣàlùfọ́ ní orúkọ jésù ẹlẹ́rìí tó bá gbẹ́kẹ̀lé yìí ẹlẹ́kẹ̀ẹ́ La ilaha láhìláhìlá ńlá fún ọmọdé ọsùn lásán lọ́wọ́ ah kò yẹ kí n tún máa káwọ àkàsẹ́yìn mọ́ kò yẹ máa béèrè àwítúnwí kankan lọ́wọ́ yín mọ́ torí pé mo rí oore ọlọ́run mo rí lára yín mo rí pọ́lọ́run ti ṣèyanu ńláńlá nínú ayé yín bẹ́ẹ̀ alihamudulilayi adúpẹ́ fọlọ́ adúpẹ́ fọlọ́ àmọ́ ju gbogbo ẹ̀ lọ náà ara ń tà ń sọ rèé nípa àwẹ̀ àtàdúrà àtẹ̀mí yín ọkùnrin gbà yẹn pé ẹjẹ́ á súnmọ́ lọ́hùn ẹjẹ́ á gbàwẹ̀ káfọ́ àdúrà tẹ̀ ń ṣé ẹ wá rí pọ́lọ́run padà dáhùn ní ẹ̀sìn àfihàn mo ṣẹ̀ṣẹ̀ gba ọ̀rọ̀ tẹ̀ sọ dáadáa ni Ah. ṣe rí orí ọlọ́run ó lè pè díẹ̀ tó bá dé tán ó máa ń dàbẹ̀ ní pé wọ́n da iná ni. bẹ́ẹ̀ ni ikú fàyà buwa buwa olúmọ máa jò ah! àwẹ̀ tẹ́ yan fún mi fẹ́ lè pa mi tán mo fẹ́ lè ní ọ̀sà torí pé mo gbà wẹ̀ àmọ́ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run báyìí gbogbo ẹ̀ ti bọ́ sí rọrùn ọlọ́run ti ṣe dáadáa <laughs> a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ àmọ́ ju gbogbo ẹ̀ lọ́nà ẹ wá ń kó oògùn ṣe rí bí owó bá ti ń dé báyìí tọ́lá ń dé tọ́lọ́hún ṣe ń tàìdá ń fẹ́ fún kì í yẹ kéèyàn mọ̀ jìnnà sọ́lọ́hún ó yẹ kéèyàn túbọ̀ máa súnmọ́ lọ́hún dáadáa ni ẹ jìnnà sí wa pọ̀ ẹ wá mọ́sálásí ẹ ṣe tọ́lọ́hún mọ́ kódà adẹ̀ gbìyànjú díẹ̀díẹ̀ o kẹ́hìndé ni àdúgbò mi ẹ mọ mọ́sálásí tó wà ní kẹ́hìndé ansarudin. ansarudin ah, tó wà ní kẹ́hìndé gbẹ̀gbọ́n ibẹ̀ la máa ń lọ díẹ̀ díẹ̀. Ah, ibẹ̀ lẹ ti ń jọ́sìn ní ìsìn ẹjú gbogbo ẹ̀ lọ ẹ̀ wá ní fibi tẹ́ ti ń bọ̀ lẹ̀ ẹ̀ mọ̀ yí ojú sí wa ń bẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ẹ ó yẹ kí n máa wá jọ́sìn bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo dẹ̀ ti gbìyànjú láti wá yín wá bí ẹ̀ẹ̀mejì mi ò bá yín wọn ni pé ẹ lọ sí múra. Ah, mo lọ múra lóòótọ́ ọ̀tọ̀ ọ̀rọ̀ lẹ́sọ̀ kódà lẹ́yìn ìgbà mo ti múra dé mo lọ ájì. mo lọ ájì lẹ́yìn àyọ̀kẹ́ nọ́mbà mi ah, bẹ́ẹ̀ tiẹ̀ sọ gbogbo nọ́mbà mi mẹ́tẹ̀ẹ̀ta ni wàá fún mi. ìgbàkigbà tẹ bá fẹ́ pé bá jáàrin òru mo bá jẹ́ ní time tó bá wù ìtẹ́ fẹ́ pè mí ẹ̀yẹn pè mí màá gbé. àwọn ẹlẹ́yà àti ọmọ nǹkan. ìyàwó àtọmọ wà wọ́n wà ah, ẹ má lọ bẹ́ẹ̀ afa ìmọ̀ àdùnmí ẹ bá gbà. ọlá àbámọ̀jìnà ọlá àbábìmọ̀lúwa ọlá àwọn ẹni ọlọ́run ọlá àdéhùn.

that ó ṣe pàtàkì gan. ó ṣe pàtàkì gan máa bọ̀ ní báwo àṣìkò sọ fún mi kó fún ilé mi ṣùgbọ́n sí jẹ́ kó mọ̀ pé skul ló wà. ẹ bó ṣe tún pè mí yẹn and it's very very important. ìlànà ọ̀dọ̀ ìrọ̀pọ̀ ni miss me. àti máa ṣe lè bẹ́ẹ̀ ṣẹlẹ̀ àwọn òbí ẹ̀ máa ń fọ́ nìkan àwọn yìí máa ń pè mí náà dì sí mm. ah, dáadáa wọ́n mi máa pè mí náà máa láwọn fẹ́ẹ́ rí mi sí kí n máa bọ̀ kí n máa bọ̀ kí n máa bọ̀ pàdé ẹ̀dọ́ tó àwọn ajé oúnjẹ lásán náà wà ní kò gbé kí wá gbé wọ́n náà mọ̀ pé mo ní ìsọ oúnjẹ àwọn. <laughs> ó mọ bẹ́ẹ̀ that is it. tó bá dákun lá ayé abẹ́rẹ́ pọ́lọ́rùn mi dá ẹni tó lọ́wọ́ ṣáá láyé mọ̀ dákun lá sọ̀rọ̀ mi ẹ̀dá mo bẹ̀ gbéra nílẹ̀ ó lọ ṣe rere tètè là káyé má má fi mí mú ọ àṣẹdá. bọ́lọ́hùn takùn bá takùn sí ṣàkùn ṣe bí ọmọ olùdé ara kì í rọ ní ká ṣe kìtà rárá. káyé mi kò rọ̀ mí lọ́rùn kí má mọ̀ ṣe láyé tí mo wá ọba olúwa tètè dá mi lóhùn kọjọ tó pẹ́. orí má dọ́kun lá sọ̀rọ̀ mi. orí má dọ́kun lá sọ̀rọ̀ mi. orí má dọ́kun lá mi. orí má dọ́kun lá mi. tó bá dákun lá ayé abẹ́rẹ́ kọ́ lọ́rùn mi dá ètò lówó ṣàlàyé mọ̀ má dákun lásọ̀rọ̀ mi ẹ̀dá mo bẹ̀ gbéra nílẹ̀ ó lọ ṣe rere tètè là káyé má má fi mí bú ọ àṣẹdá. báyìí ní bápọ̀lápọ̀ jù wọ́n lè mú ní ṣẹ́ṣó yàrá bí mo bẹ̀ tètè dá mi lóhùn kọjọ́ tó pẹ́ ìrètí pípẹ́ ó lè mú ní ṣàkólọ́ o oh. tètè gbọ́ àdúrà mi má dọ́gun ná sọ̀rọ̀ mi mo bẹ̀ ọ́. orí má dọ́gun ná sọ̀rọ̀ mi. And while máa yẹn he just keeps talking and talking without stopping You mi ò dẹ̀ fẹ́ Eh, kò dáa kéèyàn falẹ́rìn lóòótọ́ bó ṣe ti dé yìí ó yá ọ̀dọ̀ pásítọ̀ yá. ok máa jẹ́ kí n drop bag. Ah, kí ló dé ah, kí ló dé. Ah, ẹ gbà mí ẹ gbà máa rí mú ètè sọnù lẹ́ni. ẹ kí ló rí. mo rí sọ̀dí ìkọ̀kọ̀ ẹ̀. mo ti sọ fún ẹ mo ní kò yé ìpè lọkọ mi mọ́ ex ọkọ mi ni ṣó ti yẹ ah, èmi àti òṣà sì pọ̀ mọ́ gbogbo ìgbà tó bá dẹ̀ ti fẹ́ sọ̀rọ̀ ẹ̀ máa ní ọkọ mi ọkọ mi ọkọ mi ah, ex mi ni òkò ṣọkọ mi. wo ó jẹ́ ex ẹ kò jẹ́ ex ẹ ibi tí mo ti ń wáṣẹ sáìtì kiri lé ni ò lè bìlíìfù pé mo kàn dúró níbi complex kan mo sì ṣe ń wò pé à ah, kọ́lọ̀ ń jẹ́ àríṣẹ́ kọ́lọ̀ ń jẹ́ àríṣẹ́ kò pẹ́ ló ń bá rí sọ̀díkì ní inú complex yẹn báwo pé kí lè lè ń ṣe ní ibi báyìí lọ́ba lòun ló ní bíi complex yẹn bá ní irọ́ ni mo bá ní sọ̀díkì ló ní bíi kẹ̀ à ah, mo ro sọ̀díkì pin kò lè jẹ́ pé òun lọ́lọ́run jogún bíi báyìí fún mo bá dúró mo ṣàbẹ̀rẹ̀ sí ní ìbò mo ṣàdé pé bó ṣe ń wọlé àwọn èèyàn ṣàǹṣe sàṣàṣàṣà fún wa pé àà ah, ó máa ń pọ̀rọ̀ yìí lówe ó máa ń láró nù. sọ̀rí kọ̀kọ̀ ẹ sọ̀rí kọ̀kọ̀ yìí <laughs> funny enough mo bá ṣàdúró mo ṣàwòrán bó ṣe ń display mo rí pé lóòótọ́ lóòótọ́ òun ló ní ibẹ̀ yín lọ́lọ́run jogún bẹ̀ fún. wọ́n ní kì í ṣe complex yẹn nìkan o wọ́n ní àti àwọn ilé tó tò lọ́lẹ́gbẹ̀ẹ́ complex yẹn wọ́n lóun lọ́lọ́run ṣe gbogbo ẹ̀ fún. ẹ má jẹ́ kí n tún ọ̀rẹ́ mi nígbà tí sọ́ọ̀dì kì í lọ báyìí níṣẹ́ lélẹ́kọ̀ọ́ bu yálà yòlò bí àpá. Ah! bí ọmọ Dangote bẹ́ẹ̀ ló ṣe ń bu owó mi ìrírú ẹ̀rí láyé mi. ẹ ọ̀nà owó bẹ̀rẹ̀ ara tó ṣojú tèmi yìí o ana close to five hundred thousand. olúwa mi yẹn sọdí kọkọ mi. o sì sọdí kìyẹn ti wá dọkọ tiẹ̀ ń sìn ṣe bó ní ex ọkọ ẹni o ah, eh. gbọ́rọ̀ owó tó ń sìn yìí etí ẹ̀ sáré náà ọ̀rẹ́ mi ẹ ṣé o wá bá mi gba àdírẹ́sì ibi tó wà ní àbí ibi tó àbí ibi tó ti rí yẹn ṣé o lè mọ̀ bẹ́ẹ̀ padà. àwọn tí mo gbà lọ́wọ́ ẹ̀ ojú àdírẹ́sì lọ dàrẹ́sì lọ àìsàn irú àdókè ni sọdíkì ti wà nù owó sọdíkì tèmi wà láì ó ah, dẹ̀ mọ̀ pé tí wọn náà bá rí jẹ lára ẹ̀ èmi náà ti rí jẹ nìyẹn. ọlọ́run dìde sí mi bàbá gbàlánù dìde sí mi kí n wo wájú kí n wo lóore kí n wo ẹ̀yìn wo kí n wo lóore. kú iṣẹ́. sórí aṣọ yìí kò farabalẹ̀ fọ o torí èyí tó fọ ní last time yẹn gbogbo etí ìṣòkòtò yẹn báyìí gbogbo ọwọ́ àwọn aṣọ yẹn ò fọ mọ́ rárá ọkọ mi complain ẹjọ tó yọ lọ́ọ̀ ẹ má bínú madam ẹjọ màá fọ àwọn ilé mọ́ dáadáa in fact ẹ̀ẹ̀mejì ni màá fọ gbogbo ẹ̀. ó bẹ́tà kò fọ mọ́ dáadáa ẹ gbà èmi fẹ́ máa lọ ṣọ́ọ̀bù ní tèmi owó ìta fẹ́ fún ẹ tẹ́lẹ̀ àti owó ilé tó ń fọ ọlọ́run máa jẹ wá. àmín àmín. ọdún àtòsí kí n bára. sígbà tí mi ò sí ní padà sí ìdí iṣẹ́ mẹkáníìkì mi. kí ló dé kí ló ṣẹlẹ̀. kò sí nǹkan tí mi ò ṣe tán lẹ́ni kódà mo fi pákéjì sórí ọ̀rọ̀ mi ìgbà tó máa fi súnmọ́ mi náà mọ̀ para mi rùn ó mọ̀ pé mò ń rùn láti inú kò sí pákéjì kankan kò sẹ́bẹ̀ tá a bẹ̀ ó yá ni mìíràn padà sẹ́sẹ́ àárọ̀ o. wá um, èmi ò ní fẹ́ kẹ́ bara jẹ́ lóyún torí yìí um, àwọn tó yọ yín níṣẹ́ wọ́n ṣe ti wọn ni wọ́n ṣe ti ọlọ́run ọba ṣe ti yẹ mo dẹ̀ nígbàgbọ́ pé tàbá títí títí tó bá máa dọjọ́ kan ọlọ́run á ṣèyànú ẹ̀ fún wa èmi náà látàárọ̀ tí mo ti jáde mo lọ káàkiri káàkiri gbogbo àwọn iṣẹ́ tí mo mọ̀ ọ́ ṣe mo ṣáà báyìí gbogbo ẹ̀ pọ̀ lẹ́nìí ọlọ́run dẹ̀ ṣèyànú ẹ̀ díẹ̀ mo rí bíi five thousand naira kan jábọ̀ ní gbogbo ẹ̀ so òun ni mò ń wò kókè kí ni nǹkan tí a lè ṣe kí n tiẹ̀ yọ nínú ẹ̀ka tí ẹ ṣe jẹun náà nínú ẹ̀. mi ò rò pọ́rọ̀ oúnjẹ ni tó wà lẹ́yìn ohun tó important sí mi bí mo ṣe wà pé àkókò yẹn wá náà kówó yẹn wá náà hmm, ni. kí n ṣe kí n. àní kò kówó yẹn wá náà ó tiẹ̀ ní nǹkan tí mo fẹ́ sáré fi ṣe. kí n kó oògùn tèmi fún ẹ sodiq ah, dúró lọ́sọ̀ọ́ tiẹ̀ ní tìjú lọ́kùnrin náà Ah, ọjọ́ tí ọlọ́run bá ń pín tì jù ǹjọ́ wà ń bẹ̀ rárá. a dẹ̀ ń kì í àǹsà olóòmẹrin tó kú. Ah, ní òun kan tó sọ́ọ̀sì ló bí mi nínú náà kí ló dé tí mi ò kí ló kí ló dé tí mi ò ní bẹ̀rẹ̀ kí mi kó gbogbo ògùn tèmi látàárọ̀ ṣé ọmọ ọmọ bára ṣe ń ro mí tó ni kí n kó ògùn mi kí n kó lé ẹ lọ́wọ́ ìwọ tó jọkùnrin o jáde lọ látàárọ̀ orí kankan mú bọ̀ èmi tí mo tún rí nǹkan mú wá ní kémi kó lé ẹ lọ́wọ́. Ah, ó ti sú mi sọ̀rí ìkàrà ń kọ mi. ó rà má bínú ṣé mo sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan mi ò sọ bẹ́ẹ̀ mọ́ ó sọ bẹ́ẹ̀ ara ń kọ mí ah, mo rọ́jú ni ọkùnrin tó sun ẹ̀rọ àfọkùnrin ẹgbẹ́ akọ́ṣẹ́ ló ṣe kí ló dé ṣé mi lọkọ ni àbí wọ́n lọkọ ni ó ti ẹ̀wù wọ ọkọ nínú ilé rárá ó tún wá dé ó tún wá sùn kalẹ̀ sí bíbẹ̀ oorun ìyá tó mọ̀ sùn náà rèé jọ tó yẹ lọ́ngbà tó jáde lọ́wọ́ tààrọ̀ tó rí nǹkan tí ìyàwó àti ọmọ ẹ máa jẹ ṣé yẹ kó lójú oorun àfọwọ́n àsùnwọ́tọ̀ iná ni ah, ó ti sún èmi o ó sún èmi o jáde jáde lọ́sẹ̀ síta lọ́sẹ̀ síta kó gbọ́ mi táwọn ẹgbẹ́ ti ń là ọkùnrin ní ẹ òǹṣọ́bìnrin yẹ́rẹ́ pàtàkì rẹ̀ sọ́dún kan mọ́ ọwọ́ mi kẹ́gbẹ́ ti là àwọn ọkùnrin tó ń ṣoríire àwọn ọkùnrin ẹgbẹ́ tó ń ṣoríire tó ń gun mọ́tò ńlá tó ń gbélé ńlá tí wọ́n ń gbọ́ àwọn ìyàwó wọn lọ sílùú òyìnbó ṣé wọ́n lórí méjì ni ṣé wọ́n ní òrí méjì ni. ta ló yẹ ká bá lórí ìrònú bí ò ṣe wò. wọ́n gbogbo gbogbo. mo dẹ̀ sìn o wákàtí márùn mi ò dín kò dẹ̀ sígbà tí mi ò kí pè ẹ́ kò sẹ́ni tí mo gbójúlé jù wọ náà lọ tó wá yẹ kíyà máa jẹ nítorí ọlọ́run àbí ọkọ tí ò bá ti lówó lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyàwó ẹ̀ ló ń dọkọ nínú ilé. mo fẹ́ kóró gbogbo ìyà tí mo ti bẹ jẹ lábẹ́yìn wa hmm? nítorí ọlọ́run gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí àṣìṣe ni mo fẹ́ kó jọ kó dáríjì mi mo fìdí tó bí ọlọ́run bàbẹ́. tóbìnrin bá ṣe ìmọ̀ tán àwọn àpàrọ̀ mí ìmọ̀ kó ló ṣe àwọn ìwọ ṣé pé o lè láyà kó o tún ronú pé o fẹ́ wá sínú ilé láti wá bẹ̀ mí ẹsẹ̀ òde kọ́lẹ̀ láti sàlẹ̀ kó tó dìbò dókè yìí ìpele sodiq ló lọ ìyẹn lẹ́ni tó ti ròpin lẹ́ni tó ti wò pé kò lè dáa fún mọ́ láéláéláé òun ló wá padà wá láti wá bẹ̀rẹ̀ mo rò kó ti gbàgbé bó ṣe báyé mi gẹ́tò. ọmọ kan ṣoṣo tó wà láàárín mi àti ẹ ó fi ọmọ yẹn lẹ̀ fún mi oúnjẹ tí ajá jẹ kù lọmọ yẹn jẹ olóògbé dọ́sítù tó dẹ̀ kú tá fi jọ lọmọ mọ́ báyìí o ti wò títí o ti wò pé bọ̀bọ̀ ìkan gùn ni kò lè sí future kankan fún níbi tó tiẹ̀ ti máa dáa fún rárá ọjọ́ iwájú ẹ̀ ò lè dá bó ṣe lè wù kó rí o ti rí mi tọ́rọ́ tọ́ pé bó pẹ́ bóyá máa kán sí méjì mi ní wúlò fún nǹkan kan mọ́ èmi rèé o ìgbà tí o lọ tán mo wo wájú mo wo ẹ̀yìn mi ò rẹ́nikẹ́ni wò àmọ́ nígbà tí máa bójú ẹ̀gbẹ́ padà mo rọ́ lọ́run lẹ́gbẹ̀ẹ́ mi mo padà wo wájú yẹn mo mà tún rọ́lọ́hún bẹ́ẹ̀ káàkiri ara mi mo ṣe rọ́lọ́hún nìyẹn tó gbé mi débi tí mo wà lẹ́nu nìyẹn ó nìyẹn. mo lè wá ẹ̀yìn sí tẹ́ wá bẹ̀rẹ̀ hmm? ó ti yé ó ti wá. ìtara ìmọ̀ fún láti gbà tí mo sọ ẹ́ pé mo fẹ́ sílẹ̀ bí mo ṣe lọ́nà ló ṣe é.

Baba. Hello. How far? Àpamọ́ àpamọ́ àpamọ́. Bàbá mi gbọ́dọ̀ parọ́ kí n gbọ́dọ̀ fún yín lófo. Àbí bẹ́ẹ̀ nípa àwọn olóṣù yẹn wà ní olùdé ṣá. Ẹ́. Kò sí ọmọ kankan gbòòrò rárá rárá. O ò rí kankan O ò rọ́jà Even ọmọ tí ò ti jànú ìrora gan-an ṣe gan kò rìn wá gbòòrò kò tiẹ̀ rìn bọ́ta ṣe títí orí títì mo wà mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Kò sọ ọmọ ta rárá rárá bàbá. Ẹ̀bùn kan yóò ṣẹlẹ̀ ẹ́ màá lọ lẹ́ǹtì ẹ̀lẹ́ tìṣú ṣùgbọ́n màá lọlé páńpẹ́ tá a dẹ fún àparò ó ti má gílíǹtì. irọ́ ni òpá kútẹ́ ti dẹ. Hmm, màá lọ lẹ́ǹtì ẹ̀ ok dẹ̀ ó dàrọ̀ <clears throat> kí la wo wo wo wo pa gbogbo ẹ̀bẹ̀ lọ́tún lósì tó ń bẹ̀ tí o àbí kí la fẹ́ ṣe àbọ̀ nǹkan ló ti láǹfààní àti wọlé tá ti jọ ń sọ̀rọ̀ yìí ah èmi ò dẹ́kun ṣèyàn rádaràda òun náà ló wọ bí látẹ̀kan o ò lè wọnú ilé yẹn sìn kó o rí bàtà obìnrin àbí kó o rí nǹkan obìnrin kankan nínú ilé àtìgbà tó ti lọ kò sígbà tí ìfẹ́ òkè sí lọ́kàn mi ojoojúmọ́ náà ni ìwọ nífẹ̀ẹ́ wà lọ́kàn mi màá róbìnrin mi báyìí àdàbẹ̀ ni pé mi ò róbìnrin rí ojú ẹ ni màá máa wò lójú ẹ mo máa wò pé ìwọ ni mò ń rí ni torí mi ò fẹ́ bẹ́ẹ̀ lómi ìlájọṣepọ̀ òun hmm? nìyẹn ṣàdúpẹ́ lọ́wọ́ ọlọ́run wo inú òpínlẹ̀ ti ṣú báyìí pé òní lè lọ sílé ẹ̀ mọ́ àbí báwo. Ah, ilẹ̀ ti ṣú mi irọ́ kò sí nǹkan kan tí mo fẹ́ lọ múlẹ̀. àtàárọ̀ ìwọ náà ló fi ọrọ òun ló fi dá mi jókòó síbi òkú sèyàn náà lé ara mi náà ni mò ń dáná mbà ah. ti wọlé lọ dáná fúnra mi. Ah, ibo ni kitchen wà máa ah. dáná. wọn náà mo fẹ́ dìde lọ. mo lè ṣe nífẹ̀ẹ́ tó tó yẹn fún mo ti nífẹ̀ẹ́ sí ju ti tẹ́lẹ̀ lọ. very soon màá fìfẹ́ yẹn hàn ẹ́. ó máa hàn sí ẹ lójú. wo ọlọ́ ajá ríra wa pẹ́ títí ìwọ ló ṣe pàtàkì gbogbo ṣàfihàn pọ̀ jù nílẹ̀ tún lè lọ báyìí. dandan ẹ̀ mọ́lẹ̀kùn wọn ẹ̀ bí wọ́n kí ṣe wá yàrá tí wàá rí dé wáyé.

àwọn ẹgbẹ́ kí wọ́n tó jí báwọn ńgbè mí gan tiẹ̀ fi wọnú ọgbà ẹgbẹ́ kí n wá kílíìnì kí n mọ́ọ̀bù gbogbo lẹ̀ mo ti bá wọn bì àwọn àti dẹ́rẹ́bà àwọn ni wọ́n ní pé àwọn fẹ́ jí jáde àwọn fẹ́ lọ yanjú kéèsì kan ah, mà <laughs> ẹ mọ̀ pé ńgbà náà lọ. ẹ but òun ló wá sọ pé dírẹ́bà máa gbé mi lọ sílé pé màá lọ kọ́ ẹrù mi wá ṣé àbí ẹ̀yin lẹ́dẹ̀ máa wà mí lọ ni. Ah, <laughs> <laughs> ẹ mẹ́jà ṣe déédéé bíi eléyìí o sẹ́ni mo ṣe fẹ́ràn ọkọ̀ tó tí mo mọ jókòó nú ẹ̀ tí mo mọ fọ̀ tí mo mọ nù tó níwọ̀n bí aláyà mi dáa kí n débi igi mo fẹ́ wà sẹ́ni bẹ́ẹ̀ ṣe ń wo ọkọ̀ yìí ẹni tí ó lọ́pọlọ àtẹ́ni tó ṣe gangan tó jẹ́ pé wọ́n jọ kọ̀ǹbánù tí wọ́n ṣe bó ṣe wà àwọn gbọ́n gbọ́dọ̀ déèdì rẹ̀ ẹni à o torí kò mojú wọn <laughs> ẹ bá tì mí bẹ́ẹ̀ tí wọ́n gbé kọ́kọ́rọ́ lé lọ tí mo gbẹ́sẹ̀ mi kan lé tọ́tù tí mo gbé kan lórí jíà tí mo gbé kan lórí síárìn ẹ̀ẹ́dẹ̀ tí mo wá ka gbogbo ọwọ́ mi méjèèjì tí mo ní kí n fáyà ọkọ̀ kí n wà yàn sẹ́ẹ̀rì tèsí ní kọ́kọ́ òun lọ lànà mọ́lúwa rẹ̀ lọ́wọ́ ìyẹn ọmọ ọkọ̀ wa. <laughs> kí la máa ṣe báyìí. ẹ ẹ wọ́n tẹ̀ rán mi lẹ̀ ẹ bí wọ́n ṣe ń jáde lọ fún wa níbẹ̀ bá ti yí o kí n kó owó kan fún yín kẹ́ ẹ lọ lè wá tírọ́ọ̀kì àbí uber wọn sì pè ní kẹ lọ lè fi kó ogun tẹ fẹ kó òun kẹ mọ kó bọ wálé padà. ẹ fọ́ nìkan ṣá uber ò lè kó gbogbo ẹrù tá a fẹ́ kó tírọ́ọ̀kì náà la máa lọ. Ah, ah, wọ́n ti ẹ̀ bá ẹ̀rí ẹ̀rí sí ẹ̀ bá ẹ̀rí. ẹ gbogbo ẹ wọn ní kẹ ẹ lò kẹ ẹ ti gbé kinní tẹ fẹ́ gbé o ẹ ṣùgbọ́n èmi fura pé ẹ lè mọ́ lè lò tán. odidi tírọ́ọ̀kì la máa. ẹ tí o ẹ lè jẹ́ àdá sínú dọ̀sìn kan kí. ẹ mọ nǹkan tí n bá lọ tí n bá bọ̀ ẹ̀dẹ̀ tó bá ọmọ ọ̀dọ̀ àgbà <laughs> ẹ ti jájú. ẹ <laughs> ẹ no no no no problem no problem <laughs> ẹ má pẹ́ o ẹ wọn dà kéèyàn ná ìjọ àwọn eléyìí ó dàbí pé àwọn fẹ́ sanmọ́ náà sí wàhálà. Ah, kí ló ṣe kí ni nǹkan tó ṣe níbo ló ti ń bọ̀ ẹ́ ẹ̀ kí ló wá ṣe ẹ́ ṣó lù ẹ́ ni. bí o fẹ́ ṣe period ẹ̀ níwájú kù wájú kù báyìí ni. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ṣé ó wá le tó yìí ni. ẹ eh? pẹ̀lẹ́ máa rọ́jú ṣé kí n bẹ́ẹ̀ gẹ̀ẹ́tò mi wá ẹ eh? ọmọ kò sí ń dẹ́rù bà mí bó ṣe ń ṣe ṣé kí n bẹ́ẹ̀ gbómi wá. ẹ eh? mm. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ṣùgbọ́n pẹ̀lẹ́ máa rọ́jú ẹ ṣé kí n bẹ́ẹ̀ ó ti ń dẹ́rù bà mí àyà mi ti ń jà mm. ah, ah. ẹ jẹ́rìí shit ẹ gbà mí o lè ah, mo dáràn mo dáràn mo dáràn mo sọ bẹ́ẹ̀ náà ẹ ẹ jọsà kí ló kí ló kí ló ṣe. stress ló ṣe wọn. stress. so wọn fúnra wọn nísìnyí anara tẹ̀tẹ̀ rí yìí èèyàn ní láti máa fúnra ẹ nísìnyí. stress wọn fún ara ẹ ló pè mí in short èmi àtẹjọ club mọ́jú ni. oye so i was so surprised ó sọ pé òun collapse. well result i carry out ó fi wá pé short of blood nìkan tán ni. sọtí fèmí mọ kò kí n ẹni tó bá ní ṣe pẹ̀lú stress kò kí n kó trẹ̀. right now a máa gbé wọn lọ sí clinic wa fún admission for three days. admission ṣó ti tó yẹn. that's not possible for your own good Any ní láti wà on admission tonight. dr ẹjọ kò ní lè kúrò ló tọ́ bó sọ yẹn because ó ní nǹkan kan tó wà very very important tó fẹ́ ṣe lálẹ́ ṣé you understand. tó bá ṣe ṣe tán lẹ́nu tó bá dé tó bá tọ̀nà ẹ lè carry out ẹni tẹ́ bá fẹ́ ṣe like your lsa ẹ lè carry out on admission or whatever but èmi yẹn ẹjọ explain ẹjọ. just for today my prescribe nǹkan fún wọn so ẹ má bá wọn get ẹ so kàn lò so tó bá dọ̀là you be on admission thank you very much thank you very much i appreciate that ẹ ṣé gan ẹ ṣé gan ọ̀rẹ́ ọ̀rẹ́ o ṣé thank you so much thank you doctor. gbogbo ogun tẹ bá fẹ́ bá mi dá sí mo lè kẹ́ bá mi dá ẹ bá dá kò sẹ́jẹ̀ kankan lára mi mọ́ dókítà kan jẹ́ kó jẹ́ kí gbogbo wa mọ̀ pé kò sẹ́jẹ̀ lára mi mọ́ o kí n máa bá obìnrin méjì lájọṣepọ̀ lọ́jọ́ kan ṣoṣo ẹ̀yin tẹ̀jẹ̀ jókòó yìí gan ẹ̀jú ẹyọ kan lọ bíi mẹ́ta mẹ́rin nìyí bẹ́ẹ̀ ṣe jókòó yìí báwo ni mo ti fẹ́ sọ̀rọ̀ ayé mi báyìí kò sẹ́jẹ̀ kankan mọ́ ẹ bá wá nǹkan bí yìí wá nǹkan mi tí mo lè ṣe lè lágbára ju. alápàtà. àlejò tuntun. ọ̀nà àbáyọ ṣoṣo ni mo ní fún ẹ wàá lọ wá pósí àti aṣọ funfun wàá fi máa ṣe sàárà fún èèyàn kọ̀ọ̀kan ní òṣùpá kọ̀ọ̀kan. Pósí aṣọ funfun àtẹ̀gbọ́n aṣọ funfun Pósí kò sẹ́ni máa gbá Pósí lọ́wọ́ mi ta ni mo fẹ́ fi Pósí ṣe sàárà fún kò sẹ́ni tó máa gbá Pósí lọ́wọ́ mi èdè òkú tó fi lọ ta ló fẹ́ gbá Pósí lọ́wọ́ mi. wọ́n lé lẹ́yìn gan-an o ti jẹ́ tán o ti jẹ́ ìdí ìmọ̀ tán rẹ́jìmù rẹ̀ òun ló ti jẹ́ yìí òun lè pé anybody mọ́ ó ti sú mi. rìdíìmù kò sí èsì wọn ni wọn gbà kí ni lọ́wọ́ mi olórí rìdíìmù. ṣé bó ṣe wá wínú ni ṣé bó ṣe wínú. kí ló ń wí. àlàyé lọ̀rọ̀ rẹ gbà alákọ̀ọ́kọ́ òun ni pùsí tí wọ́n fi sìn èèyàn ẹlẹ́ẹ̀kejì òun lọ́kọ̀ èyí mọ́tò ẹni tá a bá ti kọ́ pé yóò kú kú ọkọ̀ ọjọ́ tó bá ra mọ́tò ọjọ́ náà tí mọ́tò náà bá pa kó sì ra lóra o ó wá rí tó gbẹ̀yìn rẹ̀ àtàwọn fún ti ń wí òun kó ṣàtìjẹ́ tó jọjú ó lè jẹ́ léèsì ó lè jẹ́ kùpọ́ọ̀nù ó lè jẹ́ jàkáàdì ó lè jẹ́rù tí ń bàbá ti rà á fún ó tán. ẹ ẹ dùn ẹ understand mi wà ṣé wíwá tí mo wá síbí ẹ tí mo jọ òkú mi ni ẹ ẹ sọ solutions tó wà lẹ́yìn ó dà ẹ ń sọ̀rọ̀ mọ́tò ń sìn tó bá wá jẹ́ pé bí irú èmi tí mi ò kọ wípé máa kúkú mọ́tò láéláéláyé tèmi ó ní ẹnìkan wá fún ní mọ́tò ẹjọ́ tí ò dẹ̀ kú ṣé wàhálà ò ti dé sọ́dọ̀ tèmi. láṣọ bàánù ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ kó sì rà yìí. ó kọ́ o kò kọ́ o tí má ti fún un. ìwọ gángan ni ọ gbọ́dọ̀ rí kó wọ dandan ni. dandan. ọ gbọ́dọ̀ tọrùn bọ́. ṣé mi ni màá ránṣọ fún mi. bàbá mo tún mo tẹ̀ wá ń gbòòsè ni pé mọ́tò tí mo rán ni mo fẹ́ rà fún yín kọ́. mo jùrù fún ọ mo jùrù ìlàjà fi ń lo olówó rẹ̀ ntí ẹ̀ fẹ́ bọ́ọ̀kọ́lé fún mi ń fẹ́ bọ́ra ẹ̀kẹ́ fún mi ń bọ́ọ̀kọ́lé ó lè sọ pé lóun fẹ́ gbà ń fẹ́. kò sí wàhálà mo ti gbọ́ yín mi ìra wa mọ̀ sùn. àbí kí n tún pè kó mọ́jọ̀ mi wá lẹ́yìn mi. ẹja ah, gbìyànjú lé. a lè rí mú. ẹja gbìyànjú lé wo àyìn ò lè lè gbaṣọ lọ́wọ́ mi. mọ́mọ́ ti sọ̀rọ̀ ẹ ẹ ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ jókòó. bisimilayi ẹ jókòó yà ó ẹ jókòó. àbá. àfà ẹjọ́ torí ọlọ́run ṣé torí àwọn tẹ́ ṣe ní kí n wá ni. ẹ ṣé kò tó torí. Ah, ẹ wo bí ó ti yé mi ṣé àmọ́ pé mo sọ fún yín pé mi ò ní pẹ́ mi tẹ́lẹ̀ mo kàn fẹ́ sáré wá rí yín ni àfà ẹ̀ ṣe gan ẹ máa bí wọn àfà ẹjọ́ ẹ máa lọ ẹ jẹ́ kí n máa lọ ẹjọ́ àfà. bó bá pọ̀ wájú mi bí ìgbà tí e, èèyàn fi oúnjẹ ńlá Muhammad sallallahu alaihi wasallam nígbà tí èèyàn fi ilẹ̀ tó kún wájú màmá ni wọ́n ní bá a bá ní ká ro bí ejò ṣe gùn ká torí ẹ̀ dáná séjò ẹ àfàìmọ̀ ká má sùn lé náà ẹlẹ́bi wọ́n sì ti mẹ̀bi wọn lẹ́bi ẹ kò yẹ wọn pẹ́ lórí ìkúnlẹ̀ mọ́ wọ́n ṣe ọ́ wọ́n sì ti wá túbá mo sì fi ọ ṣàforíjì fún wọn torí ọlọ́run ọba sórí ìgbà míì ọlọ́run ó dá àbúrò kọ́ dá a kẹ́gbọ̀n ọmọ araba bàbá wájú rẹ̀ kó tó jẹun ọlọ́run ní í ṣe bẹ́ẹ̀ kò sì sí nǹkan àṣekùn torí pé ó ní mọ́ wọn ọlọ́run ọba a sì yí òun ni kò sí nǹkan ẹnìkan lè ṣe sí ọlọ́run náà wáá ṣe ó mú gbà tí ó mú kúrò mú wa ó ti wá dàgbà padà fún ọ̀tọ̀ jẹ́gbọ̀n pé kọ́ ọmọ ṣe bí ẹ̀gbọ́n lọ tára ń gbádùn ẹ̀ àdúgbò ń gbádùn ẹ̀ tọ́mọ ń gbádùn lọ́dọ̀ rẹ̀ ṣé èèyàn wàá bọ́ tolú ò ní dáríjì wọn má gbàgbé wípé nínú àlùkùránì wa ó jẹ́ òye wa wípé àlùjànnà ọmọ báyìí ohun gìgìrísẹ̀ òbí ẹ̀ ló wà ńgbà tó o bá wá yájú sí òbí rẹ bí ìgbà téèyàn yájú sọ́run rẹ̀ ni kò yé orí bẹ́ẹ̀ ẹ ẹ mo fẹ́ ọ ṣàforíjì fún wọn ẹ ìyá wa ẹ̀yin náà kò kò ẹ kò kù tọ́ pọ̀lọ́pọ̀lọpọ̀ torí wípé gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ fún Muhammad Sodiq yìí àwọn ọ̀rọ̀ tó lé ní ọ̀pọ̀ bí bá ń rárò kan ó ṣeé ṣe kó má fẹ́ ṣàforíjì fún yín ẹ torí wípé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ó lè mú bọ́ọ̀nì ege nìkan lọ sẹ́só ó lè mú yàn kó sojú kòkòrò débi pa ń gbébọn ó lè mú yàn débi wípé èèyàn ó sóògùn owó àmọ́ adúpẹ́dọ́dọ̀ ọlọ́run páyé tí wọn ò rí bẹ́ẹ̀ wọn ò sẹ́só wọn ò sògùn owó bẹ́ẹ̀ ni wọn ò jalè ọlọ́run gbùngbùn nínú ọ̀la rẹ̀ lọ dá wọn lóhùn lọ́láàwẹ̀ àtàdúrà tí wọ́n ti gbà sẹ́yìn ẹ jẹ́ adúpẹ́dọ́dọ̀ ọlọ́run ọba alihamudulilayi rọ̀bì alamin alihamudulilayi rọ̀bì alamin ẹ kí n tó mọ̀ pé àwọn nǹkan tí mò ń sọ ò dáa ìjọ bá mi bẹ̀. ẹ̀bẹ̀ náà ni wọ́n máa bẹ̀ ẹ̀bẹ̀ ni torí ọ̀pọ̀ èèyàn ni kì í rí nígbà tá à ń sanná ni tówó bá dé tán tẹrú tọmọ ló ń bá ní tán màámi màámi lẹ́nu yín báyìí à ó ga o. ẹ̀gbọ́n mi ìwé má kú. Muhammad Sadiq márààrún kan torí àròkàn ní mẹ́kún àsùnwòdá wa bó o bá ń rò ó rò kọjá ibi tí ò yẹ òrò dé dákun mo fi ọ̀sà foríjì fún ọ. ẹ mo fi ànábì wa ọmọ sábẹ́lá ọ̀rẹ́ ọ̀sán mo fi bẹ̀ ọ́ mo fi jọ́ tí ó pè mí àtàwọn nìkan kan nínú sàárè mo fi bẹ̀ ọ́ sáà mo fi ọ̀yà fún ọ. ẹ ṣe kò jáde. wà nù pé mo fẹ́ wá sílé àbúrò mi mi ì dẹ̀ sọ fún tẹ́lẹ̀ ṣé ìwọ wà ń ni. kò sí ìwọ ń ah, ṣé àsọpá àlàáfíà ni ìyẹn wa. àlàáfíà ni gbogbo wa wà ó ṣàárẹ̀ mi tí mo gẹ̀ fìlà. ẹ tẹ̀ look good náà ẹ wà ok. ìwọ náà bá a. kò sí rẹpẹtẹ lẹ́yìn ìjà tí èmi àti mọ́mí àti wọ́n fúnra rẹ̀ ta ọlọ́dẹ ti parí ẹ̀ lóṣù parí ẹ̀ náà ti wá rò lọ́tọ̀ mọ́tò yìí mo fún ẹ. ẹ èmi èmi lèmi ni mọ́tò ah, mo dá mi ah. Ah, ẹ ṣe. mo ò pé wà láìkì ẹ. like àti mo love mọ́tò yìí ni ẹgbẹ́ mi gbogbo ara bí kàn gbọ̀n ni. o báwo ni ti máa sọ fún yàrá kí wọ́n náà. ẹ̀gbọ́n kí ló ṣe mọ́ríà mọ́ríà mùdá. ẹni sùn ẹ àmọ́ tó ṣẹlẹ̀. wọ́n fúnra rẹ̀ ló gbé mọ́tò jáde láàárọ̀ ah, ṣùgbọ́n nígbà tó ń lọ lójú ọ̀nà. ó wà ní accident. mo dáràn ẹjọ ibo ló wá wà. wà wọ́n rọ̀ṣẹ̀ gan-an rọ̀ṣẹ̀ wọ́n gbé lọ sí hospital. hospital ah, bó. ṣùgbọ́n mọ́mi Mariam ti ṣaláìsí. bẹ́lẹ̀ wo bẹ́lẹ̀ wo. ẹni sùúrù ẹni sùúrù mọ́mi ah! ẹni sùúrù mọ́mi ẹni sùúrù mọ́mi mo lọ́rọ̀ mo lọ́rọ̀ ẹ bí a ti ń bọ̀ ẹ̀mí ọ̀run rán mi sí yín mà. iná wí o. thank you daddy. ègbé ni fún ẹni tí a ò fi iṣẹ́ náà rán tó ń jẹ ìbùkún sí ni fún ọmọ ọ̀dọ̀ náà ta tún rán níṣẹ́ náà tó sì ṣe kíni tó jẹ bẹ́ẹ̀ mi olúwa ti wí thank you daddy Mama wa ẹ̀mí ọ̀run ni ká sọ fún yín o pé nínú oṣù tá a fẹ́ bọ́ sí yìí wọ́n máa gbé ẹ̀bùn kan ńlá tó dára tó jọjú wá fún yín ẹ̀mí ọ̀run lẹ́ẹ̀ gbọ́dọ̀ ló mà thank you daddy ẹ̀mí ọ̀run lẹ́ẹ̀ gbọ́dọ̀ ló mà máa wà. ẹ kò sí wàhálà wọn bá gbé wá ká má gbà débi tá a máa lò náà ni. ẹ lè gbà á ṣùgbọ́n ẹ má lò lẹ́ẹ̀mí ọ̀run wí. ẹ̀mí yín ní ká gbà á àmọ́ ká má lò. ohun tí ẹ̀mí ọ̀run bá sọ màmá wa ìbádá kẹ́ tẹ̀lé. alágbára lọlọ́run mi alágbára mi ṣe sùúrù. wọ́n bá ti ń wá nǹkan bẹ́ẹ̀ jẹ tí wọ́n rí wọ́n á máa fẹsẹ̀ gbálẹ̀ kiri. wọ́n bá fẹ́ tọrọ owó tọrọ owó ká fún ẹ lówó wọ́n ní ẹ̀bùn wọ́n bá gbé wá ká máa lò ebi bàbá gbà á nílò ṣáà wá ni ṣó ṣáà ti lọ kó bá tiẹ̀ lọ kí n tó lọ tèmi. ó ṣe ọkọ mi mo dúpẹ́ iná ò ní sanwó ẹ̀ ojú ò ní tì ẹ̀ ah, kódà èmi nìkan tán ọlọ́run ló ṣe é dáadáa ló ṣe é. ẹ fẹ́ máa ṣọ́ yìí. Ah! èyí ló ní bẹ́ẹ̀ fi ránṣẹ́ ìlú àtìbá ni màá rán. <laughs> ṣàfihàn. oúnjẹ ọmọdé kò sí wàhálà. ẹ ṣe ìjọba mi mo ṣe sọ fún yín sátọ̀dẹ̀ yìí ni o sátọ̀dẹ̀ ọlọ́run ẹ̀ máa disappoint mi sátọ̀dé lájọ́ lọ mo fẹ́ kọ́ rí yìí kẹrin wọn kó fún ẹ lára yìí dáa. àyọ̀ tèmi gan bá ti délé aṣọ yìí wọ́n máa gbé lọ fún télọ̀ mi o máa rán títí tọ́ọ̀sì yẹ kó parí ẹ̀ irú àti ìbá ni wọ́n fi rán. a o ti pẹ́ ju tọ́ọ̀sì lọ lọ lẹ́nu àti ọjọ́ bíi mẹ́rin nìyẹn o ti pẹ́ o. <laughs> mo lè tún wá wo kankan ní junction ọ̀dọ̀ wa ń bí ìsìn ọmọ kan wà ń bẹ tó ránṣọ àwọn èèyàn dẹ̀ máa ń pọ̀ lọ́dọ̀ ẹ̀ kan orí ẹ̀ dẹ̀ pé dáadáa pé a kì gbé aṣọ yẹn fún kó sáré bá yẹn wọn máa lè mọ́nítọ̀ ẹ̀fẹ̀ kí wọ́n á gbé bá yín ní alẹ́ friday ẹ̀ lè wọ́wọ́ onítẹ̀lọ̀ tèmi tó máa bá mi ràn ìró àti ìbá ni máa ràn ìró àti ìbá ló máa àwọn ló yẹ tó bá yẹ ni ló yẹ ni. ọkọ ọ̀rọ̀ scripti kan wọn ṣe bí. kọ́fí gbogbo wọ̀nyẹlẹ ní <laughs> ọkọ mi ó ṣe o ó dà o ìpàdé dẹ̀ di ọjọ́ òde gangan nìyẹn màá tún pè màá pè màá pè màá tẹ̀ mọ́ nítorí dáadáa. ẹ̀dá mo bẹ̀ rírà nílẹ̀ ó lọ ṣe rere tètè là káyé má má fi mí kú ọ àṣẹdá. bọ́láhùn sakùn bá sakùn sí ṣàkùn ṣe bí ọmọ olùdé ara kì í rọ ní ká ṣẹ́gi tààrà. ah ramufu àwọn ò sí around báyìí bó ló lọ àárọ̀ yìí ni wọ́n pè wọ́n wípé dáàdi wọn ibẹ̀ lọ sáré lọ bàbá ìṣaláìsì bẹ́ẹ̀ ni mo dáràn mo ti wọdé ṣọ́ọ̀bù ẹ wọ́n bá sọ fún mi wípé kò wá ṣọ́ọ̀bù àwọn ibẹ̀ náà ti júwèé lé fún mi pé kí n wá wò nílé. aṣọ tí máa lò lọ sí pàtí ó wà lọ́wọ́ ẹ̀. ẹ jọ ṣé kò gbaṣọ lẹ̀ bóyá nǹkan tó ṣe wọ́n nìyẹn tí wọn ò fi rántí gbaṣọ lẹ̀. ọlọ́run ọba o kọ́kọ́rọ́ ṣọ́ọ̀bù ńkọ́ tẹ bá wà ń bí láàárọ̀ yìí nígbà tó pé wọn pé dáàdi wọn kù àánú wọn máa ṣe yín bíkọ́ gbọ́dá mú fún bara jẹ́ ni bí ọmọdé tó ń ṣe yín wọ́n ń ké ni bí àwọn tó ń ṣe wọ́n ní ẹ̀ tí wọ́n fi compose ara wọn bíkọ́ wọn fẹ́ nìkankan ní kí wọn. ẹ wo oore tó lè ṣe fún mi ní sábà mi wá káfíńtà kó lọ bá mi já ilẹ̀kùn yẹn màá ra kọ́kọ́rọ́ mi sí mo dá aṣọ mi mọ̀ tí mo gbé fún kí tiẹ̀ gbá aṣọ mi ẹ ẹ fẹ́ já ṣọ́ọ̀bù ẹni tó ní ṣọ́ọ̀bù sí àràn ẹ wá ní ẹ fẹ́ já ṣọ́ọ̀bù yẹn náà nísìn àdúgbò èkó rọgbọ tẹ bá débẹ̀ yẹn ṣe lẹ́fẹ́ lọ já ṣọ́ọ̀bù wọn nǹkan tí òun ṣe ti yín tó bá dìrú yín kí la fẹ́ máa sọ àgbàlagbà dẹ ní advice tèmi ò bá fún yín ni kẹ́ra gbà fọ́lọ́hún tó ti yín kẹ́ máa máa lọlé. mo ṣe dáadáa tó wọ̀ pé bàbá ó ṣe dáadáa fún ẹ. Ah, Oh. kí ni mo fẹ́ sọ báyìí ọ̀nà. ọ̀dà tó lọ sọ̀rọ̀ mi tó bá dákun lá ayé abẹ́rẹ́ ọlọ́run mi dá ẹni tó lọ́wọ́ ṣáláyé mọ̀ má dákun lá sọ̀rọ̀ mi. mo gbàṣọ fún olóṣì ọmọ ni ẹ bá dọ̀dọ̀ tẹ́lọ̀ bábálẹ̀ kú ṣọ́ọ̀bù ẹ̀ títì ah, ah, kí ló dé kẹ̀ nígbà mo tún wò pé bóyá ó jáde ni mo tún padà débẹ̀ mi ò tún bá bí mo ṣáà ṣe wálé ẹ̀kàn nìyẹn nígbà tí máa délé talẹ́ talẹ́ ni o nígbà máa délé ẹ̀ ni ọmọ tí mo rí bá sọ fún mi wípé bàbá ẹ̀ kú wọ́n sáré pè é ni ah! lé aṣọ tí mo fẹ́ lò mo tún ti jí débẹ̀ láàárọ̀ yìí gan pé bóyá ó dé mi ìtúba náà ni fi ṣe wò pé jẹ́ ń bọ́ sáṣọ mi kí n máa kúkú bọ̀ mi. màá mi kí ni gbogbo eléyìí tẹ̀ ń sọ yìí ṣẹ̀rù ẹ má bínú o kò sọ̀rọ̀ ọ̀nù tẹ̀ ń sọ yìí o àfi bí ẹgbẹ́ ìsọ Yorùbá lójú mi o láṣọ wo láṣọ tí mo gbé fún yín aṣọ white láṣọ tí mo gbé fún yín ò rí ni àwọn èèyàn ńlá èèyàn gidi náà ń wọ white gbà tí mo á gbé white fún yín bó ṣe bó ṣe tó yẹn tẹ́ wá sọ fún mi pé ó wà lọ́wọ́ télọ̀ kan. mo mọ̀ pé aṣọ funfun aṣọ ńlá ni mi ò láṣọ funfun tó dánú lé ní bá ti wọṣọ tó funfun. irọ́ òwe tí mo rà fún yín gangan yẹn o ni mo fẹ́ kẹ́ wọ̀. ẹ àní tẹ́lú ṣé òun gbọ́ nǹkan tí mò ń sọ ni. mo ń gbọ́ yín àní kò ran nǹkan tó wà nílẹ̀ sí nǹkan tó bàjẹ́ tí ò ní solution ṣé ò ní nọ́mbà ẹ̀ ni. mi ò ní nọ́mbà ẹ̀ o gbàtẹ́dẹ̀ délé wọn yẹn ó yẹ kí n gba nọ́mbà ẹ̀ lọ́wọ́ ọmọ ọmọkùnrin yẹn ṣùgbọ́n gbà tó ti sọ wípé ìlú náà ti lọ ṣe ti òkú tó ti ránṣẹ́ pè kò jẹ́ kẹ́mi tún ṣẹ̀ṣẹ̀ tó sọ wípé kí n gba nọ́mbà ẹ̀ mọ́ ṣẹ̀ṣẹ̀ ń gbàṣọ fún un Ah, ah, kò sí nǹkan tá a fẹ́ ṣe aṣọ yẹn ṣáà lẹ gbọ́dọ̀ wọ̀. ṣé ẹ mọ iye tí mo ra aṣọ yẹn mo mọ̀ pé aṣọ ńlá ni. aṣọ ńlá ni téèyàn bá dẹ̀ gé èèyàn ńlá nǹkan ńlá lórí la rẹ̀ owó ńlá ni mo fi rà ẹ má bàjẹ́ tẹ́ ẹ bá ti wọlé mi ó ti bàjẹ́ nìyẹn kí ni yìí pé bóyá mo ládùúrú owó yẹn mo fi ra lú aṣọ yẹn. mo mọ̀ pàṣọ ńlá laṣọ yẹn ó yé mi àmọ́ kò sí nǹkan tá a fẹ́ ṣe sí báyìí. ohun tá a lè ṣe sí wa. kí la fẹ́ ṣe sí. àfi kárí nọ́mbà ẹ̀. a gbọ́dọ̀ gba nọ́mbà ẹ̀ kárí nọ́mbà ẹ̀ aṣọ yẹn lẹ gbọ́dọ̀ wọ̀ ó tán ó dà nígbà tí a bá rí nọ́mbẹ̀ kí la fẹ́ fi ṣe. kò sí ní tí mo fẹ́ fi nọ́mbẹ̀ ṣe òun ẹ̀ ṣáfẹ́ mi nọ́mbẹ̀ ẹ̀ máa pè é ní ibikíbi tó bá wà máa sọ fún pa àfẹ́ jálẹ̀kùn ẹ̀ a máa jálẹ̀kùn ká gbé aṣọ tiwa ń bẹ̀. Ah, ẹ wo èrò kan náà ló jọ wà nù wa èmi gan ti rò nígbà tí mo débẹ̀ àmọ́ ọmọ tí mo ṣàlàyé fún pé kó jọ kó bá mi wá káfíńtà ká tiẹ̀ lọ jálẹ̀kùn má ra kọ́kọ́rọ́ mi tí a máa fi tì í níṣe ni ọmọ sọ wípé àdúgbò àwọn ó ti ṣòro ń sìn o pé kọ́ má lọ dẹrù tí ò ṣe tèmi kọ́ má lọ dìílé mi lórí ah, ni mo wá wò pé ah, ọmọ yẹn gan ó sọ̀rọ̀ onílàákàyè ó gbọ́n. ọ̀rọ̀ ẹni tó rí ẹ̀ ti dàrú o ló sọ ọ̀rọ̀ ẹni tí ò lọ́pọlọ ló ń sọ tẹ́ ẹ bá rí ọmọ yẹn tẹ́ ẹ bá rí ìyá ẹ̀ bèè lọ́wọ́ ìyá ẹ̀ wọ́n ń tọ́jú ẹ̀ lọ́wọ́ láwọn ọmọ olórí burúkú wò yẹn láṣọ wò èló ni wọ́n talẹ̀kùn gbogbo irin ṣọ́ọ̀bù yẹn gangan mo lè dá owó kí n dẹ̀ kọ́ ṣọ́ọ̀bù yẹn padà sínú ilé yẹn pàákàn wo ṣọ́ọ̀bù yẹn nìkan èló náà ta mami a máa jálẹ̀kùn yẹn ni o. a máa ṣe bẹ́ẹ̀ mami. wọ́n ká máa lọ bí. kí lè sọ mami kí lè sọ kí lè sọ a lè sọ gbogbo ẹ̀ sọ ha kí lè gan mami a máa padà kò sí nǹkan tá a fẹ́ fi kún ẹ wá sọ fún mi pé ẹ lè jálẹ̀kùn ọmọ kan lọ́pọlọ aṣọ yẹn ni o aṣọ yẹn ni o èní la lè máa wọ̀ o èní lè máa wọ̀ ọ́. Ah, ẹ ń gbà tó wàá sáṣọ báyìí kan kí wa fẹ́ ṣe. kò sí wàhálà o ibo ni ìlú ọmọ tó bá yín ránṣọ tán ní bàbá ẹ̀ kú tó lọ wo bàbá ẹ̀ nílùú ẹ̀. Ògbómọ̀ṣọ́ ni ibi tí wọ́n ló ti lọ ṣe. ẹja lọ Ògbómọ̀ṣọ́ ní ẹja lọ Ògbómọ̀ṣọ́ títí wa ni ká kàn béèrè pé ibo nílé wọn bó ládùúgbò wọn l'Ógbómọ̀ṣọ́ ó bá tán mélòó l'Ógbómọ̀ṣọ́ sí Lẹ́kì. ẹ kò sí wàhálà tán bá gbé wá ká má gbà débi tá a máa lò náà ni. ẹ lè gbà á ṣùgbọ́n ẹ má lò lẹ́ẹ̀mí ọ̀ràn we. aṣọ ẹ̀ lẹ́gbọ́dọ̀ wọ ẹ̀bùn tí mo fún yín tó ni ẹ dúró lè mí sálẹ̀ o. ẹ ṣe kí ni. màá mi ẹ̀ lọ bọ̀ bọ́ọ̀ kẹ́kọ̀ọ́ lọ bọ́ọ̀ wá màá mi ah, bá. wọ́n lé mi níjà mo bọ́ ọ lẹ́ràn o. ọ̀gá ọ̀gá ọ̀gá kí ló ṣẹlẹ̀ ṣé mo rí mo ṣe lé ní ọ̀gá kí ni kí ló ṣẹlẹ̀ ọ̀gá ọ̀gá kí ló ṣẹlẹ̀ ọ̀gá dání ẹ ò rí ọ̀gá dání ẹ ò rí ẹ ò rí alẹ́ rí ọ̀gá ẹ rí ẹ rí kí ló ṣẹlẹ̀ dání ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá kí ni kí ni ó ní ó ní ó ní ó ní olè olè tani olè ọ̀gá tani olè olè wàá ọ̀dà lójú wàá ọ̀dà lójú. ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà olè olè ẹ̀ka ẹ̀ka bẹ́ẹ̀ pàdé wà lẹ́yìn wà lẹ́yìn. wàá bọ̀ ọ̀dà wà lẹ́yìn wà lẹ́yìn. ta ló wà ló pariwo kẹ́kọ̀ọ́ ilẹ̀ jẹ́ àwọn ọmọ kọ́kọ́ ṣe wọ́n ẹ̀dúró ṣẹlẹ̀ ẹnu lẹ́gàn. kò yé mi rárá. I can see you. Don't try to understand what house wọn ò tiẹ̀ rí mi bí ọmọ rárá wọ́n máa ń regret fáwọn òbí mi ni. tí màmí bá gbọ́ pé mo kú láàárọ̀ yìí ó máa dàbí orí ọlọ́run fún wọn. ọ̀rẹ́ má jẹ́ kí n tọ́ ẹ sórí àwẹ̀ àtàdúrà tí wọ́n wọ yẹn kó kọ́kọ́ ló ń ṣe wọn. mo ti gbà á mo ti gba ohun tí mo nígbàgbọ́ nú ẹ̀ nìyẹn mo ti gbàwé àtàdúrà dáadáa. jẹ́ kí n máa tán ẹ sórí àwẹ̀ àtàdúrà ó dàbí inú àbẹ̀là ni ọ̀rẹ́ ṣé wò ti rí iná gáàsì rí. o rí àtọ̀ ní méjèèjì. iná gáàsì pọ̀ ju iná àbẹ̀là lọ. ìwọ náà mọ̀ bẹ́ẹ̀ ọ̀rẹ́ sórí ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rẹ́ tó bá fẹ́ lówó ni. mi pa ariwo tíyàwó mi náà pa kó tó di kúkúrò lẹ́yìn. àti tọ̀gẹ̀dẹ̀ tó túmọ̀ sí àwọn eléré ọ̀run àtàwọn eléré ayé ń bẹ́nu rẹ̀ yìí tó bá ti gbé òun látọ̀ àwọn olúwẹ̀rí òun ló gbé lọ sí ilé ọ̀gẹ̀dẹ̀ tó bá ti lè gbà lọ́wọ́ rẹ̀ ó ti tán tó bá ti wá da aago kan òru ó wàá gbàlejò kan ìyọ àlejò tuntun tó bá ti wá gbàlejò yìí yóò san tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ bó bá ti lè fún ó ti tán nù ló bá do ní wàràwàrà ọ̀la ló bá bá jẹ́ jẹun. Ah, ah, jàlà jàlà jàlà jàlà ṣé àpasọ̀ ni. àmọ́ iye òfin ló ti tọwọ́ gbẹ̀gbọ́. mo gbé. Adọ́mọye adọ́mọye. Àìmọye ọmọ òkókó ta ti pàdánù. Sọ́tíkì, àfá, ipò tí Sọ́tíkì sọ, ó lóun ti pààyàn. Ah, oh mọ́tò tí mo gbé wá bùrọ̀ mi kì í ṣe tinútinú ni mo fi fún ní mọ́tò pósí ni mo gbélé lọ́wọ́ torí mo mọ̀ pé tó bá ti wà á ó máa lásìdẹ́ǹtì. ìwọ ló pa mọ́tò ìwọ ló pa mọ́tò ah! ah! àbá ah! ayé mi o. ó dùn mí pé màámi lè wà láyé lásìkò yìí. kí ló dé. Ah, ó dùn mí pé ìyá mi wà láàyè. kí kí ni wọ́n ṣe fún. ó dùn mí gan ó yẹ kẹ́ ẹ ti kú. aṣọ funfun tí mo gbé fún yín aṣọ tẹ́ máa wọ̀ kú ni. ọlọ́run yọ yín pé ìwọ o. àbá aṣọ tó gbé fún mi tí mo gbé fún télọ̀. aládùúrà kan sọ fún mi ó ní gift tó fún mi kí gbà kí n má wọ mo kọrù ìdànù ni ah! aṣọ náà ló ní kí tẹ́lẹ̀ má gbàṣọ fún mi aṣọ náà ló ní kí báyà jọ gbà lọ́wọ́ tẹ́lẹ̀ ó fẹ́ pa mí kí ni mo ṣe fún ẹ. ẹ̀rù bí ara mi mọ̀ wípé kò sọ́gbọ́n kò sí mọ̀ kan yọ ọlọ́run lọ ó mọ̀ pé gbogbo kìràkìtà ẹ̀dá à ń sá lásán ni ọlọ́run ló lówó àmọ́ màámi ojoojúmọ́ ló máa ń bú mi wọ́n máa ń sọ̀rọ̀ àlùfàṣà fún mi mi ò mójú àti pa tí mo fi lọ ṣògo owó mọ́mí ló bọ̀. ẹ kékeré dẹ́ ò bá sọ fún ọ tí ìbá wa yí kádàrá rẹ padà tí ìbá ìyá lamọ́rí rẹ padà pé kó o fi kẹ̀yìn sọ́lọ́hún àbí ọ mọ̀ pé gbogbo ohun tó ṣe yìí pátápátá bí ìgbà tó kẹ̀yìn sọ́lọ́hún tó da ọ ni ẹ ọ wá sọra rẹ da lápàtà ẹ bẹ́ẹ̀ ṣe ń lo obìnrin ńlẹ̀ ń lọ ọmọ òkókó bẹ́ẹ̀ ti ń lọ ọmọ òkókó ńlẹ̀ ń làgbà ẹ wá ń tàjẹ́ lẹ́bi bí ẹni pẹran. ọ̀pọ̀ àwọn ọ̀rẹ́ wa ni ó ti ẹ̀rọ ọjọ́ ògbéǹde àbíkẹ́ wọn nípa ẹ ah! eh, wo eh, eh, ìyá wa ṣé ṣe má tàn yín ilé ìtẹ fà ló pọ̀ nbẹ o bẹ́ẹ̀ ni ah, ah, ṣe bí ọ̀rọ̀ tí òbí bá sọ fọ́mọ ńlọmọ máa tẹ̀lé kí ló wá dé pé ọ̀rọ̀ tí ó ba àlámọ̀rí tiẹ̀ jẹ́ òun lẹ sọ fún ẹ̀yin náà wá ohun tó ṣẹlẹ̀ nísìn ẹ ẹ wo ẹwọ ẹwọ ẹwọ ń tẹ sí ẹwọ ń tẹ dálẹ̀ torí Ọlọ́run afọ ẹ̀fà mi lọ́wọ́ sókè. ẹ torí láti ṣe kíni. ní ìsìn náà ni ẹjọ́ ẹfẹ̀yìn mi ti ń bí. kí ló dé. mo fẹ́ bá yín sọ̀rọ̀ ni. ẹ ẹ máa sọ mò ń gbọ́. ẹjọ́ sọ́nà lè dáríjì mi báyìí ṣé mo lè rà lùjọ́ náà wọ̀ ọ́. wo ìbéèrè òun ṣe nǹkan tí mi lè dáhùn ó kù àtẹlẹdù àbọ̀ ọba kò sí bí a ṣe ru ọ̀run àpáàdì táàrò oró sọ̀díkì tí ò ní kàn yín bẹ́ẹ̀ sọ̀díkì o sọ̀díkì o sọ̀díkì o ebi ń pa mí ebi ń pa mí wá fún mi lóúnjẹ ní oúnjẹ mi dà oúnjẹ mi dà sọ̀díkì. kí ló dé sọ̀díkì. Sadik. Sadik. Sadik. Sadik. Sadik. Sadik. Mama. Sadik. Mama. Sadik. Mama. Sadik. Ẹ wo ẹ wo ẹ wo. Kí ló ṣẹlẹ̀? Ẹ ẹ nǹkan kan ò lè ṣe. Ẹ wá wò fúnra yín. Ẹ wá wò ẹ wá wò fúnra yín. Kí ló ṣẹlẹ̀? Àní ẹ̀jẹ̀ wò fúnra yín. Ẹ jẹ́ kó gbọ́dọ̀ ṣe. Sadik. Mẹ́wàá ò gbọ́dọ̀ ṣe. Sadik. Sadiki! Sadiki! Yeah! Sadiki! Sadiki! Sadiki!

orí má dákun lá sọ̀rọ̀ mi orí má dákun lá sọ̀rọ̀ mi orí má dákun lá sọ̀rọ̀ mi orí má dákun lá sọ̀rọ̀ mi tó bá dákun lá ayé á bẹ̀rẹ̀ pọ́n lọ́rùn mi dáa.